أشي الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاة ناس وبان ورأي النبي وصحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá fẹ́ tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam. Allah ya gbogbo ẹni tó bá ti wá wọlé nìsín káwọn ọlọ́kùn lọ sí ọkọ̀ ara sí ara òbí gbogbo àwọn tó bá ti wọlé ẹjọ́ wá sí wọlé náà ẹ dáhùn. hàmà àdàdù hàkùlá gbogbo ẹni tẹ́ dùkú wẹ̀ mara yìí. sẹ́yìn lẹ́yìn tí a fún Allah subhanahu wa ta'ala a ṣe as-salatu fún annabuwa Muhammad sallallahu alayhi wa sallam. المبعوث رحمة للعالمين النبي تي الله أبا سبحانه وتعالى بجدي لما جاء إكا تسل جاء عنه فقب وبلاي هي صلاتنا ما باوى إلى النبي أتي صحابة أتي وبوا وتي وبات لنا وجشلا محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyam lẹ́yìn náà a máa tẹ̀síwájú lénìí bí idhnillahi ta'ala wa bi fadlihi wa bi mannihi lórí àlàyé tíra Umdatul Ahkam bil Allamatil Maqdisi alayhi rahmatullah ibi a bá ti ń dé òun náà níbi. صفة صلاة النبي صلى الله عليه وسلم باولا ندوى محمد صلى الله عليه وسلم بولو تنكينو بولو سجي سوقي كما كينو ọ̀nà tá ànábì ń gbà fi kírun àtọ̀nà tí ó sì ní ká máa gbà láti lè máa fi kírun ọ̀nà ni àwọn ibi tá a bá ìkọ́dé àmà wa tẹ̀síwájú lọ láàárọ̀ iná àwọn àǹdẹ olúwa wa àǹdẹ lọ́wọ́ ọba wa ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tàǹdábì ọlọ́ndàkùn má jẹ́ kó tẹ̀nu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfa abánisọ̀rọ̀ àdáwò ni máa ń jẹ́ fún ìjọ tí bá fìfẹ́nú sọ ọlọ́wọ́ àdáwò báyìí olúwa dákùn má gbé kó wa wò. gbogbo dábàá wá wíjò kó yìí ìlú amáṣáájú ṣe déédé qala Allah qala rasuluhu qala sahaba sọ́m. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa alihi wa man wala wa tabi'a hudah ila yawm al-fath wa ba'd wa 'an al-bara' بن عازم رضي الله عنهما قال قال عبد الله بن عباس حديث مرسل على سبعة أعظم عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أصل على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يرفع الله. ثم يقول سمع الله لمن حمد حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كله حتى يصليها ويكبر حين يقوم من من الثنتين بعد الجلوس عن مطرب بن عبد الله قال صليت انا وعمران بن حسين خلف علي بن ابي طالب الله تعالى فكان اذا سجد كبر واذا رفع راسه كبر واذا نهض من الركعتين كبر فلما قضى الصلاه أخذ بيد عمران بن حسين فقال قد ذكرني هذا صلاة محمد صلى الله طيب، عليه وسلم من هذا النائم الذي ينام قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم وعن البراء بن عازم رضي الله عنهما قال رمضت الصلاة مع محمد صلى الله عليه وسلم فوجدت قيامه فركعته طيب. فاعتداله بعد ركوعه فرأيت قيامه فرأيت قيامه وركعته طيب فاعتداله بعد ركوعه فسجدته فجلسته بين سجدتين فسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء وفي رواية البخاري ما قال القيام والقعود قريبا من السواء طيب هذا الحديث حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين حديث عظيم وجليل عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين لارا و صحابي النبوة محمد صلى الله عليه وسلم táà nábì kalẹ̀kalẹ̀ gbẹlọ́wọ́n ọba fún lórí ọ̀rọ̀ mímọ́ gbẹlọ́wọ́n ọba sì gbàdúrà náà lórí wọn. gẹ́gẹ́ bí àtìláàdì nábì ṣàdúrà fún Abi Hurayrata radiyallahu ta'ala anhu ládùá náà sì gbà sí àbúrò rírá wá dẹ́gbìmọ̀ rẹ̀ kárí ayé bẹ́ẹ̀ náà ni abdullahi bin abbas ló ti gbàdúrà lẹ́nu ànábì wọn náà sì ní tó ṣe débẹ̀ tó ṣiṣẹ́ débẹ̀ ní kí ni ọ̀hún ó ṣe khidma nabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe tọ́lá náàbí wá rí àá ìwọ ọmọ yìí lọ ṣe báyìí kèsì tí ìdàgbàjọ́ náà lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wá ṣàdúrà fúnjọ́ náà pé Allahumma faqihu fid-din wa 'allimhu at-ta'wil Allahumma faqihu fid-din wa 'allimhu at-ta'wil èyí àbá akọ́rin má gbọ́n wá ìwọ̀n má lọ́lọ́ ọbẹ̀ wọ́n bá jọ́ mi ẹ̀ bá ránṣẹ́ lásìkò dárúṣù ọlọ́ọ̀lì lọ ṣá ìkúnlẹ̀ ìkọ́ sókè ọmọ méjì àdúgbò òde ẹtì dí mélòó máa one two three four five àwọn tó kù ń kọ́ ògbóyè ẹ̀jẹ̀ gbára rẹ̀ torí pé ẹ̀sìn gbọ́ instruction what are that súnmọ́rò gírí máa dùn gbangba báwọn gbogbo èèyàn máa rí ọba wọn àwọn ọba ọbẹ̀ lẹ̀ ṣàṣìṣẹ́ kọ́ bọ̀ ọbẹ̀ lẹ̀ حديث عبد الله بن مسعود عبد الله بن عباس رضي الله تعالى عنهما على النبي سادوافونا nígbà tó ṣe xidimọ́fà lẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam anaduwa ni allahumma faqihu fi diin wa alimuhu ta'wil sani olúwa mi ká ọmọ tó ṣe léyìí fún mi yìí faqihu fi diin nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí dákun bá ń fún ní àgbọ́yé kí islam yóò yé dáadáa adábí tó wá fi kan kún èyí ló wá lágbára jù anábì tó wá ní wà á límùú tàwé tí ọlọ́run mọ́jọ́ jẹ́ pọ́kàn lágbọ́yé ẹ̀sìn nìkan kí máa lu kùránì á ọlọ́run dákun àjò fàkọyọ́ mẹ́ẹ̀ àwọn adìkí dábà kọ́ àwọn sọ̀hábí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ ànábì sàdúrà ifá Abdullahi bin Abbas ọmọ kékeré níjọ́ náà tó padà di pé gbọ́rọ̀ kan bá rújú ń pa àtúmọ̀ kíní kan náà alukur'ani ẹ̀dá pẹ̀lú àmọ́ wa abdullahi ibn abbas ọmọ wa káàkiri torí pàdó àtàdé nàbì ṣe fún ó ṣe kíni jama gbà lórí ẹ̀. láàbì máa ń sọ pa ọ̀rọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu gbogbo àwọn tí ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ táwọn ọ̀tá ìsìláàmù ti bá wọn jagun intellectually tí wọ́n wá tọpọlọ wọn rú àwọn tẹ́ẹ̀rí pa Abu Hurairah radiyallahu ta'ala anhu àbó ní ó ṣe ṣe ìsìláàmù ẹni ọdún mélòó kan ọdún kan mẹ́ta kan mẹ́rin kan tí ó wàá jẹ́ pé òun ni ó wàá máa gba bíìtì tó pọ̀ wá báyìí tí ó máa rí báyìí wọ́n ṣe mọ̀ lára rú ẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ṣàdúrà mọ̀ fún yàn anábì ni ó yá máa tẹ́sọ̀ rẹ́lẹ̀ tóró di lílọ anábì bóyá aṣọ ni wàá mọ́yà rẹ àbúrò rírá sì mú ó wàá mọ́yà adájọ́ tó bá ọ wàá mọ́yà wọn wà ìmọ̀ mọ́yà nù ọ̀tún gbàgbé tó bá gbọ́ láyé lóbi jẹ́ pé àbúrò rírá ta rọ̀ bí aláhùn tó ara àti nítorí báyìí lè gbọ́ lẹ́nu ànábì kì í gbàgbé àdúrà ànábì ló gbà lórí àmọ́ àwọn ẹbá ń gbọ́ inú ẹnu ni yorùbá ti máa ń wú jẹ àwọn oníkèéta àtàwọn tí wọ́n kàn kórìíra ìsìláàmù tó wọ́n fẹ́ gbá ara àwọn sàbí àdébùwà Muhammad láti fi wú o wọ́n wá má bú òrìra wọn mà kún yẹlẹyẹlẹ. wọ́n bọ̀ ọdún àwọn eléyìí náà wọ́n ti ti ṣẹ́nu gbogbo ní wọn àmọ́ ìyàtọ̀ pé àwọn ti dé bọ́sọ̀ọ̀bù tí wọ́n ti bọ́ọ̀lẹ̀ nù ọkọ̀ ọlọ́mọṣáṣánu wa. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wa ani sahabati ajma'in. Annabi ṣàdúrà fún ti ṣàdúrà mímọ̀ fún òun náà ló wá gbẹ̀gbà wọ́ ọwá ló jẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ náà rẹ̀ pé umirtu an asjuda ala sab'ati a'zum kọ́lá nàbì ní wọ́n pa mí láṣẹ wọ́n pa mí ní àṣẹ àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run kí láṣẹ náà àṣẹ ọ̀hún ni pé an asjuda. kí n máa forí kanlẹ̀ bọ́lọ́run ìgbà kírun àmọ́ bí bá forí kanlẹ̀ yí ọ̀nà tí ó bá dé ni pé aláṣàbẹ̀ àti kọ́lọ́nà tí gbà fi forí kanlẹ̀ oríkè méje nínú ara mi ló gbọdọ forí kanlẹ̀ pẹ̀lú mi oríkè mélòó oríkè méje ọ̀tọ̀ọ̀tọ̀ fi máa ń forí kanlẹ̀ gbogbo ẹlòmíì ẹ bá ba báyìí òun ṣàkàn kírun pé ọmọ ni a máa kírun irọ́ o ẹni wọn ni a máa kírun ọwọ́ a máa fi kó pé bó ti yẹ ká kì wọn a máa kírun bó ṣe kí ni bó ti yẹ ká májò jẹ́ pé wọ ìṣesí ìṣe ẹni pé wọ́n ní a máa kírun mo sì ti kírun bóò lọ ti kí mo ṣá kírun ṣá àtọ́lọ́wọ́n bá kọ́ lọ kí wàá ti ta nẹ́bùwà Muhammadu ìlànà tọlọ́run àtòfin tọlọ́run pẹ̀lú tàdínlẹ́bí sallallahu alaihi wasallam onípa gbé ìlànà tá a gbà fi kírun kalẹ̀ ìdúró wa lórí irun gbogbo ẹ̀lú lálàyé ìrùkú wa oníbo ti wá ìdìde padà ó lákọọ́lẹ̀ ìforíkanlẹ̀ ó lákọọ́lẹ̀ oríkẹ́ mélòó làá fi foríkanlẹ̀ ó lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ìjẹ́ ìlàbá tó dé láàárọ̀ yìí gbogbo àwa tá a bá ń kírun tá a tẹ̀lé irú àwọn ìlànà yìí ọlọ́mọdé á kírun wá lóko o. anábùwà muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ bí abdullahi bin abbas ti gbà wá olórí ìṣe méje onánìkè máa ẹ máa fi forí kalẹ̀ wọ́n apá méjèèjì náà ó dárúkọ àkọ́kọ́ pé alẹ́lẹ́jọ̀bùhá alẹ́lẹ́jọ̀bùhá olórí ìṣe àkọ́kọ́ ni pé gbangba wájú mi báyìí. kéèsì mi báyìí orí mi báyìí ní fi orí yìí ó wá ń gbà tí ó máa sọ̀rọ̀ pé ní fi iwájú orí mi yìí kanlẹ̀ wà yìí anábì wa ṣe kíní kan mẹ́wọ̀n méje ká mọ̀ pé wọ́n ní forí kanlẹ̀ kìí ṣe ń tọ́ ọmọ wa tájẹ́tì ẹnu gba gbáwájú nìkan báyìí gẹ́gẹ́ bí lómi ìsìn máa ń ṣe àti yìí ní náà gbọ́ kìí ṣe tọ́ ọmọ wa forí báyìí nìkan tọ́tù wa dàn tó wá sí kí àwọn ẹbí ẹnu rẹ mọ́ bí mú sókè yóò wá jẹ́ pé ẹnu mọ́ bí orí nìkan ni ó kalẹ̀ anábì ní báńkọ́ anábì wa aṣáàrọ̀ bìyàdì yìí ìlà anábì wa fọwọ́ kan bí mú báyìí anábì fọwọ́ kan bí mú báyìí yíò ní pé bọ́ ọba ti jẹ́ forí ìkanlẹ̀ yóò kó kíni sínú imú rẹ náà gbọ́dọ̀ kanlẹ̀ gbogbo ẹni bá ń forí kanlẹ̀ tí mú yìí ó kanlẹ̀ ọ̀ sí forí kanlẹ̀ tọ́lọ́ irun rẹ kèsè o irun rẹ kò tí ì dáadáa kí irun tó lè yanjú kí borí kalẹ̀ sì tó lè pé ọ̀nà tí ó bá dé ni pé a fi iwájú orí yìí kanlẹ̀ papọ̀ mọ́ papọ̀ mọ́ wa oríkì àkọ́kọ́ nù a wá pàkíyèsí ara wa láàrin yìí. gbàdúrà ńlẹ̀ yorùbá wa gba àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ́ àbá wa kẹ́ gbogbo wọn. tí wọ́n bá forí kanlẹ̀ nígbà míì lọ́pọ̀lọpọ̀ gbàgbọ́ yóò ló sì kọ́mọ́ jùlọ bá wọn ńlẹ̀ yorùbá wa yìí. ẹnu mọ orí báyìí nìkan ní máa ń jẹ́ kéé débò kéé démú eléyìí ò lálàáfíà o eléyìí bí ìgbà tí yóò forí kanlẹ̀ toróríkè méjèèjì ní oṣù kínní ni ó pè é oríkì àkọ́kọ́ nù nínú méje okùn mélòó dáhùn wá báyìí okùn oríkì mẹ́fà oríkì ẹlẹ́ẹ̀kejì tí ó kalẹ̀ àtẹlẹ́ẹ̀kẹta ó ní wàlíyọdẹ́ yìí ọwọ́ wa méjèèjì yìí ó náà gbọ́dọ̀ kalẹ̀ bọ́ọ̀lù ọwọ́ ti ṣe kalẹ̀ àtẹlẹwọ́ wa ni àtẹlẹwọ́ yìí ó kalẹ̀ báyìí àtẹlẹwọ́ kejì náà yóò ṣe kí ni òun ò kanlẹ̀ tí wọ́n rà tẹ̀lé wọ́ta ni ó kanlẹ̀ yìí a wà ń bẹ́ sọ pé àwọn ọmọ ọ̀ka wa ò kọ̀dú sọ́nà kíbla àwọn kílà pé jẹ̀mọ́ àwọn ọmọ ọ̀ka láti ṣeré àti báyìí yóò kọjú sọ́nà kíbla agbèkejì báyìí yóò kọjú sọ́nà ọ̀nà kíbla láti orí kí báyìí jẹ̀mọ́ bá a ṣe gbọ́dọ̀ tẹ́ mọ́lẹ̀ tàbí fi lélẹ̀ àwọn rèé. tó méjì ń kọ́ àti kọ́ oríkè mẹ́ta báyìí sí alákọ̀ọ́kọ́ orí débi kí lẹ́lẹ́kejì ọwọ́ ọ̀tún àti sí wa àmì àti náà ni pé wà máa wa òun náà gbọ́dọ̀ kanlẹ̀ irúkún wa méjèèjì ó gbọ́dọ̀ ṣe kíni irúkún tọ̀ tó kanlẹ̀ irúkún tòsì náà yóò kanlẹ̀ ó di mélòó bá jama ó di márùn-ún. tọ́ nǹkan méjì tó wá kù ní atrafil qadamayn wa atrafil qadamayn àti àwọn ọmọka ẹsẹ̀ wa àtàwọn kí la fi ọmọka ẹsẹ̀ wa sọ́yẹ̀ ọmọ ka ẹsẹ̀ wa agbọ̀rọ̀ tó sọ kí nìkan bí yóò náà ká tó lọ áfà àwọn ọmọ ka ẹsẹ̀ kanlẹ̀ méjèèjì ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì hàn àlhàdì àdìsí tá a yìí mo ló kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn oríkèé wo ló gbọ́dọ̀ forí kanlẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe sùjú wa aleykum salaam wa rahmatulah marhaba. àwọn onímọ̀ wa àwọn àlàyé ọ̀rọ̀ kan wá lọ láàrin wọn abẹ́ hadithi tàkì yìí. àkọ́kọ́ ọ̀dùnkè gbólóhùn hadithi yẹn tá a nàbì ní omeru wọ́n ní bí wáyà míì ní tó wá bẹ̀ ni pé òmìnirna òmìnirkíni òmìnirna àmọ́ méjèèjì náà padà bọ̀ wá síbi pé aṣágbọ̀dọ̀ fún yìí àwọn oríkèéríkèé àwọn àlùfáà wa ní kinní kan pé a lára ń tà á yìí níbi kinní ni pé orí gbogbo àwọn oríkèéríkèé gbọdọ̀ pé ni pé a fẹ́ kíbi kan máa bẹ́nu oríkèéríkèé ara wa. tí ò ní máa tí ò ní ní róòlù tí ó plé níbi kíni níbi ẹ̀rọ tá à ń ké gbígbé bá ṣe ń lòkè bá ṣe ń lọlẹ̀ òun náà ní gbogbo àwọn oríkèéríkèé wa ní wọn gbọdọ̀ máa lọ pẹ̀lú wa. ẹlẹ́ẹ̀kejì wa ni pé láti mú bẹ́ẹ̀ ó nípa àwọn kan nínú àwọn onímọ̀ àwọn wá yọ àwọn kan lẹ́ nínú àwọn ọ̀rọ̀ yìí pípé tọ èyí táwọn máa ń táwọn gẹ́gẹ́ bí alimam abu hanifa rahimahullah pípé bá a bá ti fẹnu wájú orí báyìí kan rí gbogbo èyí tó kù pọn dandan àmọ́ ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam yìí ọ̀rọ̀ yìí tó lẹ́rìí àbí òtó ọ̀rọ̀ yìí tó anabi ti là á mọ́lẹ̀ fún rẹ̀ níbi àmọ́ yọkan àmọ́ fìkan kún àmọ́ yọkan kú. aláwọ̀ mi náà ní mímọ́ táwọn ti do àwọn yóò náwó pọ̀ jàdí rẹ̀ pé níta anabi sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ kò fà yélẹ̀ fún mi torí pé òun ní náírà anabi wí kò ní rútù lànàbí wí wọ́n pa mí láṣẹ ló sọ tó aṣẹ yẹn náà ló gbọ́dọ̀ jáṣẹ yẹn túmọ̀ sí pọ́nrán yẹn ni gbogbo àwọn oríkèéríkèé yìí kò gbọdọ̀ kan rẹ̀ ní ìlàwó ti wá sọ́ra wa àwọn àṣìṣe mélòó kan máa ń ṣẹlẹ̀ nínú àwọn àṣìṣe yìí àrẹ́gbò sọ́ra nínú àwọn àṣìṣe yìí ẹ̀rí àwọn lòmíì tí ó bá kírun nígbà wọn bá wá dórí ìrun tó ń kírun lọ́wọ́ ẹsẹ̀ wọn méjèèjì lẹ́yìn fún wa kà sókè láyìí ó kẹsẹ̀ sókè yìí délé palẹ̀ lómi ìṣe ni o bí ó kẹ́rù bóyá ṣáṣáìjì láti lórí irun kò nígbà tí ṣe ni Allahu a'lam àwọn àlùfáà àti máa ń pa àkíyèsí sí ní àwọn àlùfáà wa ìkọlọmọṣẹ àbá àti àwọn àlùfáà nínú Islam wọ́n máa ń pa àwọn tíra àtẹ́yìn máa gbọ́ akhta'ul musallin akhta'ul musallin àwọn àṣìṣe àwọn kírunkírun nínú àwọn tíra akhta'ul musallin àwọn àmọ́ ń kà àwọn àkíyèsí ohun tá a mọ̀ ń kà ń bẹ̀ pé mistake kan bẹ táwọn èèyàn máa ń ṣe èmi wá ṣe bí pé àwọn afáà kan ẹ̀rọ ìmájì kó lè ìbílẹ̀ ni àbílẹ̀ lárúbáwá nìkan ní ti ń tẹ̀lé ní àbíjọ́ ọmọ orí nàìjíríà wà náà kódà nílẹ̀ yorùbá wà yìí. kéèyàn forí kalẹ̀ ó wá kan ẹsẹ̀ méjèèjì ro orúnkún orúnkún méjèèjì ti kalẹ̀ o àmọ́ àwọn ẹsẹ̀ ẹ̀yìn yóò ṣe ó wá já pé ẹnu mọ tó kanlẹ̀ nínú ohun àwọn oríṣi méje yìí mélòó ni ó kanlẹ̀ lára díẹ̀ láàmú péré ádámínà làkàfà àṣẹyà ìṣèkì ńlá ni ó àdùgbò ìní náà wá rí láwọn mọ́sálásí kan lẹ̀ Yorùbá yìí àmọ́dọ̀ àwọn tá a ti rí wẹ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà ni tó ṣe pé níyàn bá àpúrò tiẹ̀ lómi ìtàn tí ó pa fún yàn ni pé á ah, mo ti ń kírun ìwọ nítorí ìdí bàbá rẹ ìdí bàbá yẹn lóòótọ́ àmọ́ àwọn àkéèsí ya gbọ́dọ̀ máa pera wa àwọn bàbá wa náà a sì gbọ́dọ̀ máa pe àwọn náà láwọn àkéèsí àwọn ìyá wa a gbọ́dọ̀ máa pe wọn láwọn àkéèsí ẹlòmíín náà wá ń bẹ ó lè jẹ́ pé nǹkan wa ṣe lẹ́sẹ̀ wọ́n sì ní àforíkalẹ̀ lórí oríkèéléjì bóyá ṣe rẹ̀ nǹkan wá ṣe ń bẹ́ẹ̀ ìjó láǹfààní àbọ̀wọ́ àbí kankan ìjó díẹ̀ lágbára àbí ní kí ó dáńgbà ní kí òun ṣe ìlú ìlú aláàtàbọ̀ àti ààbò tí ò bá wá lọ́wọ́ kankan la yukallifu Allahu nafsan illa wus'aha wattaqullaha mastata'tum àwọn ayálùkúrá nínú ayálùkúrá níláyìí kan wọn ni wattaqullaha mastata'tum páyọ̀ náà bá gbára yín bá òfin ọlọ́run ẹ máa pa á mọ́ ní gbàgbára yín bá ti ó bá ti máa. láyé kálífù lọ́rùn náà sani láwùsá àhá ẹ̀ olúwa yìí là ń kankan bẹ̀ mí kan lọ́rùn àfi tó bá ní agbára rẹ̀. so ǹjẹ́ yóò bá ti lágbára rẹ̀ àyè lábọ̀ lọ́rùn nígbà tí o ti lágbára rẹ̀ kò lágbára rẹ̀ ǹjẹ́ yóò bá ti lágbára rẹ̀ àyè sì mọ̀ràn. eléyìí gbogbo orú àwọn tá à ń dákọ ọ̀hún ẹni tó kan lápá ẹni ó kan lẹ́sẹ̀ ẹni ò ní mú ẹni ò tí ò láwọn àyè yìí tó lè fi kanlẹ̀ èyí ń ààyò sẹ́gbẹ́ kan àmọ́ wọ́n ní ìwọ lọ́wọ́ kàn báyìí kò sí nǹkan méjì tá a ṣe tó kọjá àkíyèsí náà lápẹ̀rẹ̀ wa àkíyèsí tá a ṣe pẹ̀rẹ̀ wa ó náà lè fi oníkálukú wa ká dúó ọlọ́wọ́ bá wa ti ní a dúó ká rúkú bá wa ti ní a rúkú ká sùjúdù ká forí kalẹ̀ lórí oríkèé méjèèjì yìí ọlọ́wọ́n bá sọ pé òní ká lò kábi forí kalẹ̀. àwọn mímú àwọn onímọ̀ wọ́n máa ń fẹ́ yọ imú tá a sọ lẹ́ẹ̀kan wọ́n ẹ̀rí pé wà á ṣáàrọ̀ bíẹ́dìhì ilá jáde nù habib pé ànábì mọ́wọ́ lọ bí imú rẹ̀ ṣùgbọ́n àwọn míì àwọn gbà pé imú sábẹ́ alimami abu hanifa rahimahullah àágbà pé ẹ eh, ákàtì bóyá bí orí ló kanlẹ̀ bóyá mú ló kanlẹ̀ nǹkan láti ṣe kanlẹ̀ méjèèjì kanlà méjèèjì ló gbọdọ̀ kanlẹ̀. ẹ ti ní mọ̀gbà bí ṣèǹkà látọ̀dọ̀ Abdullahi bin Abbas olùsọ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé lásọlá ó lẹ́nu kò tani liman la yusibu awhuhu min al-ard ma ẹni tó bá ṣe pé imú rẹ̀ ò kan bí tágbárí rẹ̀ kàn lórí irun àkùrọ̀ nìyẹn ní ọlọ́dá lọ́rọ̀ ìjọba ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn àlùfáà ìwáyà mi náà wà pé man lam yulziq anfahu ma'a jabhatihi bil ardi idha sajada lam tajuz salatu ẹni tí imú rẹ̀ ò bá kan torí rẹ̀ kàn nílẹ̀ ẹnikẹ́ tí ò fi mú kanlẹ̀ gẹ́gẹ́ bó ti forí kanlẹ̀ èrò tó kí wò sí ìbálẹ̀ tó ọlọ́run kó sàmì ẹnì wa tó sì fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ alákùnlé ha gbogbo àwọn àdìsítà wí náà làwọn afá aláwọn tó ń fà mọ́ra wọn lẹ́nu bẹ́ẹ̀ àmọ́ kókó bẹ̀ ni pé oríṣi méjèèjì yìí ó gbọ́dọ̀ ṣe kí ni lára wájú orí wa òun wá ní kí ni wá òní mú wa náà wá bá mọ́tà fún wa ní agbóyè ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ bọ́rọ̀ náà wọn bá kójọ́gbóyè ní kankan. lábẹ́ ọ̀rọ̀ yìí a tún wá fa mọ́tàlá kájáde ọ̀yẹ́ mọ́tàlá tó mọ̀ yìí mà. hadithi kan bẹ́ẹ̀ àti kàá sẹ́yìn bí ọjọ́ mélòó kan á padà síbẹ̀ nísìnyí hadithi àńdà tó lè dè máa lè fún ọ̀pẹ́ aláwọ̀ tààrà á níjọ́ ànábì wá wọn wá kírun fún wọn. àwọn onímọ̀ yapa ẹnu láàrin kan míì nígbà ọlọ́run ní ìbànújúwa ni umirtu an asjuda ala sábàtú ala sábàtú ààrùn pé kí a forí kalẹ̀ lórí àwọn oríkèé méjèèjì ṣíṣe tí kìíní òun túmọ̀ sí ni pé oríkèé méjèèjì yìí ó gbọ́dọ̀ ka ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ pàtàkì jùlọ gbangba lórí wa báyìí àbí bí apá kan bá ṣáà ti ìyá nǹkan kan wá fẹ́ nǹkan sí orí ilẹ̀ ká lè máa forí kan àbá lè máa forí kan àwọn tó pọ̀ nínú àwọn àlùfáà àwọn gbà pé yé òdìgbà tá a bá forí kan yẹ̀pẹ̀ kí yẹ̀pẹ̀ wá ké ní orí wa tí bá a bá ti forí kanlẹ̀ àwa kẹ̀tẹ̀ ni o atẹ́ni ni o atẹ́ sàjádà ni o atẹ oríṣiríṣi nǹkan ní gbogbo yóò kò affect ìforí kan lẹ́wà kọ́rùn ní màmí yẹn rí pé á ah, ó yẹ ká forí kan yẹ̀pẹ̀ gangan ni ó yẹ ká forí kan yẹ̀pẹ̀ gangan ni alápàá àti tẹ̀sílẹ̀ mẹ́kẹ̀fẹ́ àtọ̀rọ̀ àwọn pásítọ̀ kan tó lọ nígbà débi sí máa ń fi wòjó ìhìn mẹ́nà afárí sujud sí máa ń fi wòjó ìhìn mẹ́nà afárí sujud ọ̀pọ̀ àwọn oríṣiríṣi àwọn makọ̀lá àti àhàlẹ̀ ẹ̀lì àwọn tá a bá lè lọ ṣe mọ̀rọ́jà àrẹ sá lórí wo tafsir ibn kathir àtàwọn mí nànú kùtù ní tàfàṣẹ sí ní àyà ń pàtíkúlárì. àmọ́ ìtò lálàáfíà tó lékè ni pé kò sí láìpé àwọn kan ní pé hadith anas bin malik radiyallahu ta'ala anhu kíkan bẹ́ẹ̀ wọ́n nígbà tá àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bì wálé àwọn nígbà wá wálé àwọn kó láwọn wá lọ rí gbé ìtẹ́ kan wá ẹni kan wá ó lẹ́ni yìí ó ti pẹ́ ní ó ti du ó ti du àti kí adé ìṣẹ̀lẹ̀ sọ̀tọ̀ yìí ó lẹ́ni làwọn wá gbé wá orí ẹni yìí làlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ló ti wá kí wọn báwọn ló ti léde àwọn. wọ́n bá kí lórí ẹni mo ní òbòrí kan orí ẹni kì í ṣe orí ìyẹ̀pẹ̀. ẹ̀rọ àdìsí kan bẹ tí anas náà sọ pé kunna nusalli ma'a rasulillahi sallallahu alaihi wasallam fi shiddatil harb. ọlá máa ń tìrù pẹ̀lú àdébùwà muhammad sallallahu alaihi lásìkò tílẹ̀ bá gbóná tí òun mú gan-an. فإذا لم يستطع أحدنا أن يمكن جبهته من الأرض a lórí ìyẹ̀pẹ̀ làwọn tiẹ̀ wá wà ẹnì ọ̀kan náà àwọn bá wá rí i pé a yẹ̀pẹ̀ yìí gbóná pé tóun bá ní kó wọ́n ó forí kanlẹ̀ ìgbóná yẹ̀pẹ̀ àti lẹ́lẹ̀ ló àpọ̀jù òun oníṣẹ́ ọ̀kan náà wà máa ń ṣe ni pé pásítọ̀ sáwùbọ̀wù yóò wá máa sọ yóò wá tẹ̀ síbi tó yẹ kó forí kan fàṣájàdà àlè oníṣẹ́ wà forí kan orí aṣọ àbí wà sí ẹ̀yọ́ ankachifu lọ́wọ́ báyìí bí aklápò kó wá kọ́ sí ankachifu lẹ̀ kó tó wá di pé yóò fi ìdè kan lẹ̀ ó jẹ́ pé àwọn afá àtọ́lé ẹ̀gbọ́dọ̀ forí kan lẹ̀ náà àwọn náà tó wá ń lo àdìsí ilẹ̀ yìí wọ́n ní ẹ̀rí kejì àná ìsọ ni pé tílẹ̀ bá gbóná làwọn tó máa ń fi aṣọ tẹ́lẹ̀ káwọn tó forí kan lẹ̀ ṣé yóò ń júwe pé làlúrí ní mú wọn ṣe nìyẹn kájá pé ìpìlẹ̀ ní pé tí wọ́n bá kírun tó fẹ́ forí kalẹ̀ wọ́n máa ń forí wọ́n kan yẹpẹ́ ni àmọ́ ìtò lálàáfíà lè gbé òrùn sáàmùgbà nẹ́bí kírun lórí kíni lórí ẹ̀mí ìtọ́jú kúrò láàrin àbí ìdákárí mú wáyé ẹ̀jẹ̀ tó yà díẹ̀ níbẹ̀ ń àtúmọ̀ rí nǹkan tí ń júwe ìfaradà àwọn sábẹ́ àdébùwà Muhammad sallallahu alaihi wa sallam lórí Islam èyí tó lè jẹ́ kí òun lágbára dé lẹ́bù kámẹ́lì forí kalẹ̀ kámẹ́lì forí kalẹ̀ ẹ mọ̀ pé nǹkan lágbára nù wọn. ó tún júwe pé ní òun náà náà wà tí mo fi ń bá wọn bẹ́ẹ̀ wà hàwọn àwọn àkó wà tá a ti là lè là. a nǹkan ṣe o ẹni bá dé mọ́tà Mádínà dásìkò tá a wà yìí lásìkò tí wà yìí náà bí èèyàn bá rí òun bẹ́ẹ̀ á òun sì mọ bíi ọlọ́run pé ọlọ́run mọ bíi ṣe àdánwò fún yẹn òun tí ó mọ pa ọtọ́ sì mọ mọ para ni ọ. àkùdá wa wà yìí nísìnyí a ti ní àǹfààní ti dúpọ̀ inú mọ́ṣáláṣí nísìnyí AC ní air condition inú àwọn ọkọ̀ wọn tí ó gbé yín Saudi air condition wọ́n bá wẹ́ ní ọ́fíìsì lọ AC ni wọ́n bá gọ́ọ̀bẹ̀rẹ̀ ti tàtà lásán àtàlítà AC ni ó mọ̀ fẹ́ fi ọmọ ẹ̀ ẹ̀dá pẹ̀lú lásìkò yìí àti ọkọ̀ gba èsì ká tó gbọ́nú oòrùn ṣe pé a lè fìlì ẹ̀ tó mú gbà tó ṣe bí kò sí èsì kankan inú ilé wọn gbóná nù ìtanú wọn gbóná ó sì tó sí Islam lásìkò náà ìwọ kan wàá rí tó ṣe mọ́ àwọn lókùn tó máa fi ta yín ẹ́ náà ló ń bẹ́ lẹ́nu ọ̀nà ọlọ́run ṣàmì ẹnì kankan. ala kulli hal eléyìí àdéhìí anáṣe ń ju ìpáwọn sábẹ́ àlọ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wọn a máa tí a sọ lè forí kan. al-allamatu an-nawawi alayhi rahmatullah inú sharh sahih muslim ń gbà wá débi àbíkú ní ọ̀rọ̀ fihi dalilun wọ́n lẹ́rìí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí a náà sì mú wáyé لمن أجاز السجود على طرف ثوبه المتصل به ẹ̀rí ń bẹ́ẹ̀ pé ó lálàáfíà kéèyàn máa forí kan aṣọ àwọn lókìní kan bẹ́ẹ̀ المتصل به. nínú àwọn afọ̀kọ̀ ha tún yọ mas'ala kan jáde pé ọ̀tọ̀ ni aṣọ tó wà mutasil ọ̀tọ̀ sì ní tó wà munfasil aṣọ tó wà mutasil bihi ni pé aṣọ tí ń bẹ lára ẹ̀ dánú àlìkí ńlá tó tóbi ni bí aṣọ rẹ̀ ṣe gẹ̀gẹ̀rẹ̀ dáadáa nínú aṣọ náà ni ó ti wá kó àtiwájú tí ó lè fi fi orí kan. ọmọ fásitì ní kò lọ mú nǹkan ní ẹ̀sáyà yóò náà àbá tún fà mú yóò náà mara wọn lọ́wọ́ àbúrò àníbàtà jùmúrù wọ́n ti ṣàlàyé rẹ̀ tí wọ́n àwọn adó lórí pé àti mú tẹ́sílì àti mú fásílì kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ìṣẹ́ yóò bá ti gba tí mú fásílì kò yẹ kẹ́ gbá sí kí ni tí mú tẹ́sílì náà ìtàn kan náà ló kí méjèèjì ó jẹ́ tó kí yẹ pẹ́ tó ká forí kan àmọ́ àlàkùnlé hàn Allahu ta'ala a'lam. Eh, àti mutasil àti mufasil kò sí ìta àlè lónìí méjèèjì kí ló fà á wọn làbí kí aná ṣe ta sílẹ̀ kan pé àná lọ rí bí ẹni wá ẹni ìṣàwọ̀ ẹni sọ́run kí wọn ẹni wá ìlẹ́lẹ̀ lẹ́nu yá wa Maimuna lórí yá wa nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹ̀nà àdé ti pé káàna nabiyyu sallallahu alaihi wa sallam yusalli ala al-khubra káàna bí a máa kírun lórí bẹ́ẹ̀ máa ti kírun lórí ìtẹ́ orí ẹ̀ náà ni ó máa borí kan yálà wa Aisha radiyallahu ta'ala anha àwọn ẹ̀rọ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbà mí kana yusalli wa hiya mu'taridatun baynahu wa bayna al-qiblati 'ala al-firash alladhi yanamani 'alayhi ọlá ànábì àmọ́ kírun gbà mí ọlọ́run yóò wá bẹ́ kírun yìí ìtẹ́jáwọn ọmọ ń tẹ́lẹ̀ fi sùn ṣe bóun ló wà nípò bẹ́ẹ̀dì tí wọ́n ń jọ náà wọ́n máa ń fi ń sùn ó ní orí ibùsùn àwọn orí bẹ́ẹ̀dì sùn àwọn ó ní ànábì ó dùn ó ní ó kírun yálà wá ìṣà wa ní iwájú ànábì lòun ó wà á sùn sí bẹ́yìnà hu wà bẹ́yìnà kìlà yálà wá ìṣà ní àwọn ó máa bẹ láàrin ànábì àti kìlà bí òun ni pé kálá ànábì ló dúró báyìí yálà wá ìṣà ó ti sùn sílẹ̀ ẹlẹ́ wáyé fúláàsì nínú ọ̀kan àpàdà mẹ́kọ̀ọ́ kọjá nílé ọ̀nà o ibi àwọn lọ ni pé ìyálà ìjọ ni pé àlọ́ lè fi rọ̀ lórí bẹ́ẹ̀dì sun àwọn làmẹ́bì tí mo ń kírun òru wáyé àlẹ́lì ìyànà mẹ́rin àlè lórí bẹ́ẹ̀dì táwọn méjèèjì jọ máa ń sùn sí àpéyàn bá wá ń kírun so orí ẹ̀ náà ni ó forí náà oorun òsì wọnú ilé bẹ́ẹ̀ làwọn àbáàfi ní ìjọkọ́ ni kíwájú wà yìí kó ṣe kí ni kó kan yẹ̀pẹ̀ bá a bá ti ń kírun ó lè kan orí máa tó lè kan orí tẹ à ń mọ ọmọ ṣàlàyé ọ̀rọ̀ yìí báyìí torí àṣẹkùbọ̀ àgbọ̀yìndó ọ̀rọ̀ táwọn onímọ̀ kan dúró lórí o ó dá àwọn tó pọ̀ nú àwọn àlùfáàjà kẹrẹ náà dúró bẹ́ẹ̀ ó lẹ́nu míì náà wá fi ń dúró pé kò gbọdọ̀ yí padà àmọ́ a gbọdọ̀ mọ́ arákọ́ọ̀lẹ̀ látọ̀dọ̀ àdẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam báyìí níbi lábùkù kan yálà aisha tó wá ní wàrìjìláyà fi kìbìlàtì wọ́n ní ẹsẹ̀ àwọn máa ń bẹ ní déédéé ibi tá nàbì dájú kọ fàìlà ìsàjàdà wọ́n ní tá nàbì bá ti wá fẹ́ forí kanlẹ̀ báyìí agbárí ànábì déédéé ẹsẹ̀ àwọn ni ó fẹ́ ṣe wọ́n ní dánábì wa máa ń ṣe ni pé fàìlà ìsàjà tó bá ti fẹ́ forí kanlẹ̀ gọ̀mẹ́sànì yóò fọwọ́ ta mí lólobó báyìí tó bá ti wá fọwọ́ ta mí lólobó fàkọ̀bọ́dù tó rí jìlá yìí wọ́n lẹ́sẹ̀ ànábí òbí wá forí kan ilẹ̀ lẹ̀ ó ní ìbá ilẹ̀ kan tó bá ti wá forí kan lẹ̀ tó dìde tán àṣàtúhà ẹsẹ̀ mi méjèèjì tí mo kákò tẹ́lẹ̀ tó ní kó fẹ́ forí kan lẹ̀ èyí tó wà ná padà síwájú rẹ̀ yóò ju wí pé ànábí forí kan tó jẹ́ march àmì ń ṣe ìṣìlẹ̀ lẹ̀ ó ní bẹ́ẹ̀dì náà báwa máa wẹ̀ kọ́ ní adé ìdílé náà nígbà tí kí a tún máa wẹ̀ kọ́ mẹ́ àsìgbóyè kan náà ń bẹ ń bẹ à ń kírun lẹ́yìn bá wà yìí. kéèyàn máa kírun lọ́wọ́ ẹnìkan wá sùn wájú rẹ̀ sílẹ̀ mọ́ ṣe fún mọ́ lọ́ọ́ rí jí ni ilé ilé ilé ń kírun lọ́wọ́ àgbà àti wọ́n ṣe kọ́. kódà ẹlòmíì níbi tí wọ́n ti kíní ń gbọ́ yédé kódà tí ẹni bá ń kírun kẹ́nìkan sùn síwájú rẹ̀ bí ìgbà tẹ̀ ń tàn mọ́ ku kíákíá bí ń tàn mọ́ rẹ̀ fún àwọn ẹgbẹ́ sípò pé ìrún tẹ́ ń kí tóun sùn ń jọ pé ń kí irun sí òkú lára ní èkú yíò èyí túmọ̀ sí mo ti dòkú èyí ò sì túmọ̀ sí káńtà mọ́ ìfúnfún anábì ni ó mọ̀ kí irun láì sá láwọn sùn wájú anábì yìí sallallahu alaihi wasallam ẹ̀rọ àpò gbogbo àwa tá a máa ń ṣàwọn àkúdà káṣídà bọ́nú tí ò lákọọ́lẹ̀ tá a máa fi gbẹ́rù bára wa lákọjá lọ ìjáwọ́ bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ mọ̀ pé ẹni bá ń kírun tẹ́nìkan sùn wájú ẹ̀ ó sùn tiẹ̀ náà ni onídìí ẹjí onídìí kí láàgbéjọ mọ́ onídìí ẹjí ẹjí ó sùn tiẹ̀ ẹjí ó wá ti kírun ẹkún náà mọ́ sí tiẹ̀ àmọ́ a ti kó ìbẹ̀rù síra wa lẹ́nu ìbẹ̀rù pé ẹni ó máa dàbí ìgbà pé a ah, ti dé dé òkú náà mọ́ kírun síra àti àgbọ̀yìnwá nù òkú ni ọmọ ń kírun síra ẹ̀ ń lọ wáyé sẹ́yìn kúndé yìí àmọ́ tẹ́ mọ́ tó fà sínú fún wa náà ni pé a ti gbé wọ yorùbá lẹ́wù káwọ̀ rẹ̀ sókè sókè ọ̀fà a ti gbé wọ yorùbá lẹ́wù ló ṣe kí ni ó fà a sì gbọ́dọ̀ tún àwọn nǹkan wọ̀nyí ṣe yorùbá lẹ́wù ká mọ̀ mọ̀ gbé wọnú ọ̀rọ̀ ìjọsìn ọlọ́mọ nítorí bá gbé nìkan òun náà ní ká mọ̀ lọ́rọ̀ ìdá nàbọ̀ Muhammad bá wí òníkà mọ̀ lọ́rọ̀ so nítorí máa nàbì ni mo kí ló fi àlọ́ wáyé kí a sún wájú rẹ̀ kí wà ní wàhálà kí wà ní dààmú àtúnmẹ́kọ̀ọ́ kan bẹ̀rù náà àtúnmẹ́kọ̀ọ́ kan bẹ̀rù náà bẹ́ẹ̀dì tọkọ láyà lò kò sí nítorí amọ̀sìn náà lórí ẹ̀ bẹ́ẹ̀dì tí lọ́kọ láyà lọ́jọ́ kí ni jàmọ́ tán lò tán sòsí kò sí nítorí amọ̀sìn náà mẹ́ẹ̀ àwọn kìnnì kan bẹ àwọn hamasa lásán ìtara ni yóò bá ìmọ̀ lọ ẹsìn wa yìí sì rẹ ìmọ̀ ni kì í sọ̀rọ̀ pé ìwọ kan gbé sọ́kọ lọ tiẹ̀ tí ò bá di wá bọ́kọ lọ tiẹ̀ mú ó ti di gọ́ọ̀mù kọ̀ǹdẹ́mù lọ. ẹnlẹ́ lómi gba àbá àwọn tá a bá sì ìyàjú gbà mí àbá wa lọ́ọ̀dù sáwọn àwọn òtẹ́ẹ̀lì kan tí Yorùbá ní iṣẹ́ òṣooṣù ó bá dé jáde lómi ẹ̀rọ bíra ah, ẹ̀rọ alẹ́ lómi ẹ̀rọ gbọ́ àmì ẹ̀rọ bíra wọn abẹ́ jẹ́ àmọ́ táwọn ẹ̀kọ́ ti lórí ẹ̀ ẹ̀ kí wá ni. ìgbà yìí òun pé káàkiri sọ ṣe làwọn aṣojú wa àbí bí òdi lọ. lọ́kọ́ láyà kò sí tó ní bẹ́ẹ̀dì wọn náà fi ń sùn kọ́mọ́ jòkó lórí ẹ̀ tètè láwá tó lùkùrù áni. kò sí tó ní kọ́mọ́ jòkó lórí ẹ̀ mọ́ṣẹ́ kò sí tó ní kọ́mọ́ jòkó lórí ẹ̀ kírun. bóyá rẹ̀ ló ṣe ni bóyá rẹ̀ ò ṣe ni kò sí tó ní kọ́mọ́ jòkó lórí kò ní wọ́n lọ́ dùn ó lórí àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam láàrin yìí pé orí yálàyà tó wà mọ́mọ́ fún wa sọ kí ní dáadáa ilẹ̀ àdìdè wọ́n tó wà mọ́mọ́ làmọ́lẹ̀ nígbàdà ìsọ́lé ànábì ó kiri wáyé àtẹ̀rídọ̀ tó ń bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà kíbla ṣe òun ó sì sùn láàrin ànábì àti kíbla alàlù fìrọ́ọ̀ṣì lórí bẹ́ẹ̀dì ibùsùn bẹ́ẹ̀dì àwọn alẹ́bíyà náà mọ́ ní àlẹ́ ìṣọ́wọ́ sùn lórí ẹ̀ àwọn tún kalẹ̀ kalẹ̀ lámọ́lẹ̀ tóbi tí àwọn sùn lórí ẹ̀ sí ni wàhálà báwo wà kóra wá sí i àbájáde si taraba bá ti pọ̀ ju ìmọ̀ lọ wàhálà tá a fi máa ń kó bára wa ni àwọn kìnnì kan bẹ ìsìláàmù mo lè kí n ní tí àìmọ̀ kan bá ti wà wàhálà tá a máa bára wa bẹ̀rẹ̀ tẹ́lá àìmọ̀ kan ọlọ́dà kò máa fa àìmọ̀ kan ṣàdánwò fún wa gbogbo omi tá a bá ti kan lórí ọlọ́dà máa ṣàṣì mọ̀ fún wa bẹ̀rẹ̀ gbogbo wa pátá tọkùnrin wa tóbìnrin wa tẹ́lá àìmọ̀ kan ti máa ń sọ̀yàn dìde nítorí ẹ̀kọ́ mú dáadáa tó o bá ti mọ̀ pé ó mọ̀ yẹn kọ́ mú kí n dàda kí lọ́ọ́ ṣe ọkàn fọwọ́ yẹn pẹ̀lẹ́ mu nítorí wáyé kọ́ wá fọwọ́ tẹ̀lẹ̀ tẹ́ mú báyìí tó o bá ti mọ̀ wípé ní wò lé tó bá kí ni wọ́n mọ̀ sí ọmọ mo lè kókó kókó ṣẹ́gbẹ́ àfa ẹlòmíì ẹlòmíì bá pè é báyìí wọ́n bá bí rìpẹ́sọ̀nù ẹ̀mú ti mọ̀ bá pé yé ah ṣé ìgbé dáná ah, wà láti ah dáná mọ̀ kódà ẹ̀ sẹ́lọ̀ pẹ̀lú kínní níbi jẹ́wàá lẹ́fẹ́ wọ dáná mọ̀ ẹ̀sìn lẹ́lò mí nǹkan bú ó sì mọ̀ sí lọ ah, ẹ̀yìn ọmọ ọ̀ sí bèrè ọmọ tó ṣe ṣe mọ́ bèrè mi aláàkọ́rọ̀ ìdílé kan nínú hàn kí n tọ́ ọba fẹ́ ṣe lásìkò kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ mọ wádìí pa ẹ̀ business lọ fẹ́ ṣe ni kí nǹkan lọ fẹ́ ẹ́ ṣe nǹkan fẹ́ ṣe pé ah mo fẹ́ ṣe nǹkan báyìí kí ni Islam tó ń pa ẹ̀ àbájá máa rábò sí ọmọ ànábì àdámọ̀ gbogbo tóun bá fẹ́ ṣe yóò di ọkọ̀ ṣe yóò di tẹ̀fẹ̀ kódà yóò mọ̀ mọ̀ pé èmi ti dè lọ́wọ́ àwọn àbá ìṣúná wọ́n sọ pé kò dà yìí yóò wá ọkọ̀ ṣe náà kí wọ́n á bèrè àwọn ọmọdé wa ṣe o tí wọ́n á ní báyìí ó ti mọ̀ káfọ́ kan sọ pé à nígbà yìí ti mọ̀ ọlọ́wọ́ bó mojú kò fún wa ẹ̀ ọ́n tara rẹ̀ òun bá ní lè sánú àlànà tì í gbàsíyìrọ̀ kọlọ̀wọ̀ alùkọ́ ọba àròjọ gẹjọ báwọn afá káwọn afá wa fún ọ láyé pé kò sílẹ̀ níbẹ̀ ọlọ́run ọba tó mọ kan rẹ pé ìwọ́n kí ń mọ̀ káwọn afó ni ò dáa ọmọ kọ́kọ́ lọ sí ń tọ́ ṣe náà kó lè ìfẹ́ inú rẹ̀ ni ọlọ́mọta àbójúkò fẹ́ nìkankan wa ó sì ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún wa ó sì ṣàlékún ìdúró débi fún wa ó ṣàlékún eh, al-istiqamatu ala tawhid wa ala sunnah so iye òun ká pera wa láti ìsílẹ̀ àwọn tó wá jọ mọ́bẹ̀rẹ̀ pọ̀ ní kí lápẹ́ náà ó pọ̀ ó pọ̀ nù ó pọ̀ nù àwẹ̀ ó pọ̀ nù zaka ó dáwọ́ sí pọ̀ nínú àwọn ìròrí طيب حديث أبي هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يرفع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كله حتى في صلاته كلها في صلاته كلها حتى يقضيها ويكبر حين يقوم من الصفتين بعد الجنة هذا الحديث حديث أبي هريرة رضي الله عنه وبيت لا يقوى تكبيرات الانتقال طيب أو تعلق قولنا ويوم عبد القيوم يرو عبد الرزاق تو mubarak ẹ̀yà àwọn méjì káwọn lọ́dúnkún tí wọ́n wọ́n lọ́dúnkún nù bá ti wá ti tán àwọn ẹ̀ fún wọn ní ẹ̀ kí ni wọn méjì méjì làwọn ò sí lọ ẹ̀ ṣe kí ni fún wọn méjì méjì lẹ́wà sí fún wọn. àwọn ní wọn lọ tó ń tú òun wá àwọn tó ṣe kíní fún yàrá ní fi tó ń tú ní púpọ̀ lọ àwọn mi ẹ má tí wọn ẹ máa tẹ̀ lófin jọ mi ó kú ọmọ ìdúnwànù tí máa ń ṣe oyún láǹtẹ̀ òun lẹ wọlé ẹ̀fílẹ̀ ẹ̀dá àfilẹ̀ lọ. حديث أبي هريرة رضي الله عنه sọ́lá nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ sọ́lá yìí bá nẹ́bì tí ń kírun àkọ́dá fẹ́ kọ́ níbí yìí àwọn àlùfáà wa máa pè kíní kan ní takbiratul intiqal kí mo pè é ẹsẹ lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí báwọn ó ní àwọn ìkábára tá a máa ń ṣe láwọn àyè kan síkìn láti lè bọ́ kúrò láàyè kan bọ́ sí àyè yín abẹ́ bẹ̀rẹ̀ irun takbira láti ṣe ìbẹ̀rẹ̀ abẹ́ rúkú kí láà lò takbira abẹ́dìde tẹ̀sílẹ̀ hàn tẹ̀sílẹ̀ abẹ́ lọ sórí sojú kílálù tẹ̀sílẹ̀ wàá bẹ́ حديث أبي هريرة رضي الله عنه هو أن كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى lọ́sọ̀lá ó ní káàdì náà yìí bá ti dìde tó fẹ́ máa lọ rí kírun ní tí ó ṣe ni pé yóò ká bírú hina yaqum kọ́lá nábì ó ṣe Allahu akbar ọba ti fẹ́ dì dípò bẹ̀rẹ̀ rẹ̀ bí ó ní ziratul ihram. ó ní tó bá tún wá bẹ́ẹ̀ rùkú náà yukabbir yóò tún ṣe Allahu akbar tó bá tún bẹ́ẹ̀ rùkú. Kọ́mítọ̀ yóò wà ní bá wá rùkú tán tó ṣe tí ṣe lórí rùkú yóò tó wá sọ báyìí pé yóò máa ní sami Allahu liman hamida yíò ní tasmir ó là nẹ́bí ó máa sọ tẹ̀mí aláwù yìí nígbà tí bá ti ń sí ẹ̀yìn kúrò láti bí irùkú tí ń padà bọ̀ wá sórí orí ìdúró ayọ̀ ó là nẹ́bí ó wàá sọ ọ̀húwà ká nígbà tó bá dórí ìdúró tán sọ pé ó ti sẹ́mi aláwù liman hamida ẹni tó bá dórí ìdúró tán yóò tún wá sọ pé. ربنا ولك الحمد إذا كان يجمع بين ال... بين الأمرين طيب ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يهوي بين النبي وتواشي الله أكبر تخلص الله في السجود ثم يكبر حين يرفع yóò الله اكبر Allahu akbar دي جلاتي بي ركوع ناتي بسجود

yóò tún wá sí Allahu Akbar ńgbà tó bá dìde láti bí rákà méjì àkọ́kọ́ ba'da al-julus lẹ́yìn tó jọ́kọ́ jòkó lẹ́yìn rákà méjì àkọ́kọ́. hadha al-hadith ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá àdébì tí wọ́n ṣe Allahu Akbar ayé ẹ̀kọ́ àbáká tó lọ wọ́n kọ́ fẹ́ mú fa'idatun latifa wa fa'idatun azima tó ń júwe aláàdìsà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam a lè yọ kúrò nínú ọ̀rọ̀ Islam ẹ wo ìfọ́síwẹ́wẹ́ yìí ìfọ́síwẹ́wẹ́ tá a rí nínú hadith yìí àbí ìgbàlá tí nìyí nìsín àbí ìwọlé ọ̀rọ̀ tọ́lá di ọlọ́ wa àyè ẹ̀kọ́ sọ́yì ìfọ́síwẹ́wẹ́ yìí ìgbà lè rí bẹ́ẹ̀ ní Al-Qur'ani ó ò jẹ́mọ́ ògbọ́ sáà lè ríru ẹ bá ti lọ rùkú ẹ bá ti dìde eh, ṣe aláwọ̀ àpárú ẹ̀ṣẹ̀lẹ̀ aláwọ̀ ìbọ̀dà àbídáwò ẹ̀ṣẹ̀ aláwọ̀ àpárú ṣe ìyá rẹ̀ nínú àlùkùránì bọ́dá tí pàpàdé ìrìnì àbí ìjìdá ní alóbáwá àbíwúrẹ́ ìrọ́jọ́ láàrín tàbálà ní gbàṣẹ gbogbo tàbí òrèrè àmọ́dáwò ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì àwọn tó máa ń takú importance hadith àdínẹ́bì nínú ọ̀rọ̀ Islam wọ́n máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni ò bá làákà ìwọ àmọ́ wọn mọ̀ àwọn wá rò pé béèrè gidi làwọn máa ń béèrè ọmọ pé béèrè àgbọ̀n ni ọgbọ́ ìbàdàn wa ń sọ pé hadith ọmọ nísìn ẹ máa sọ wá fún wa pé hadith ló yẹ ká mọ̀ alukur'an hadith hadith ló yẹ ká mọ̀ nǹkan islam ìró hadith ló yẹ ká mọ̀ nǹkan islam táwọn o hadith ló yẹ ká mọ̀ nǹkan islam táwọn àbíjúgbò ó ní ra àfáàkì bèèrè lọ́sẹ̀ yìí náà ṣé ẹ̀yin rí hadith kẹ́tọ́ bọ́ kí ìwé kí n rí i pé ìkọ́kọ́ ní mọ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé so yọ́ mi yìí ṣe ń kí àti dáàdì yín ó lẹ́ ṣe mọ̀ so àdìsí kan ló kọ́ wa ó lẹ́ ṣe mọ́ mi wa àti dáàdì wa ó wa nípa mọ́ <laughs> lọ́rọ̀ bá làkà yìí ẹ̀rọ kàrà ń parí wọ́n ní bìkọ́ sísọ́ kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ tí ìkọ̀kọ́ mọ̀ nípa àdìsẹ̀ bí bẹ̀rẹ̀ àwọn bàbá yẹn la bá tán àwọn bàbá rẹ̀ tó sọ náà bóò làwọn ti kọ àwọn bàbá rẹ̀ tó sọ náà bóò làwọn ti kọ tó tẹ́ bá ti wá ń fèsì àwọn bá lọ́wọ́ àwọn bàbá wa ẹ̀hẹ́n àwọn bàbá náà àwọn lọ́wọ́ bàbá tiwọn náà àwọn bàbá tiwọn náà lọ́wọ́ àwọn bàbá tiwọn náà àwọn bàbá lọ́wọ́ bàbá tiwọn náà àwọn bàbá lọ́wọ́ bàbá tiwọn náà àwọn bàbá lọ́wọ́ bàbá tiwọn náà sọ́bí máa wá dé pé àwa gbọ́ lẹ́nu àbú ó padà sí àbí ìtàjọ́ padà sí ní àbí àwọn àgọ́ tẹ́ ń sọ tẹ́ ń ìtòsí kàkùn

o la wa gbọ́ ló bu àlọ́ àbẹ́bí ẹ̀la amẹ́lẹ̀ kọ̀ọ̀dọ̀dọ̀ ìyí òun sọ fún wa pé ẹ bá ti ráwọn tó ń takò hadith ànábì ìfura sí wọn o ẹ bá ti wá ráwọn tó ń gbógun tàbí òrò yìí lọ ẹ ṣe kí ni ẹwu ìwáyà yìí ẹwà dúró tó ẹwu bó ti fọ́ gbogbo ẹ nífọ̀sí wẹ́wẹ́ nífọ̀sí làgbéjọ mọ́ ìfọ̀sí wẹ́wẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ọlọmọsáàbà ayọmọsáàbà òmìnira ìyọ́nà olúwa kó bàbá ìyọ́nú olúwa kó bàbá àbúrò ìrọ̀ sábì ànábì sábì ànábì ni kò sí èméjì sábì ànábì ni kì í ṣe lé àwọn ọ̀tá ànábì náà fẹ́ dalẹ̀ nítorí hadisi tó jẹ́ ìyanu olúwa kó lọ́ba ìyanu olúwa kó lọ́ba àbúrò rẹ̀ ìrọ̀ta bí ànábì sáàbí ànábì ni kò sí èméjì sáàbí ànábì ni kì í ṣe eré. أغطرنا بنا فدلني نتول حبيبي تجد النبي رضي الله تعالى عن ابي هريره وعن الصحابه اجمعين قال ما شاء الله يرسل الله طيب حتى سالم فائدة وانا a padà sínú kí kali kankan lè láàrọ̀ Abu Hurairah níbo Muhammad sallallahu alaihi wasallam tó bá ti dìde kírun àkábára alákọ̀ọ́kọ́ ni yóò fi bẹ̀rẹ̀ èyí ò náà ń pè ní takbiratu al-ihram tọ́ra àwọn takbirọ̀ yìí ìdájọ́ wọn wáyé àtọ̀tọ̀ síra wọn tẹ́rí ìkábára alákọ̀ọ́kọ́ tá a máa ń kábára wọn nípa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rù fi Allahu akbaru ìdájọ́ yìí ò lè rókúná ní nàìjíríà ní sọ́lá nídìí orígun ní o tí ò gbọ́dọ̀ má sí lórí irun tí ó kéjọ́ tí yàrá bá ń kírun tí ò bá ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tá wí yìí inú rẹ̀ wó lódì dídí o irun ní ti wó lódì kí ni tí ò bá ṣe Allahu akbar ìyá gbọ́ yìí o ọ̀tọ̀ ní. Ọtọ ní takbiratul ihrami ọ̀tọ̀ sì ní raf'ul yadayni laha ọ̀tọ̀ ní Ọtọ akbaru ọ̀tọ̀ láwa káwọ́ sókè ṣe aláwọ̀ ìdájọ́ méjì ó fi síra wọn àfi ní mùsùlùmí kárí gbólóhùn ń òun kárí sókè àwọn tó pọ̀ náà ní ìmọ̀ bí káwọn dúró sí gani pé náà mustahabat ló wà nínú àwọn súnánù sọ̀lá ló wà lábára ẹni tó ṣe Allah àpárí tó káwó kí àlórí kò ní o ṣùgbọ́n gbólóhùn yẹn ọ̀gbọ́dọ̀ máa wí ẹni bá wá kírun tó wá débi orí irun kò wá ṣe Allahu akbar kò kò ṣe kò wí gbólóhùn yìí ó bá bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin ẹ̀fà aláṣọ pé wá àfà sínú rẹ bẹ̀rẹ̀ inú rẹ ọ̀ nínú rárá ìrún kódà ọ̀ ní débi pé kò gbà tó ṣe kò gbà sílà tó jọ̀ mọ́ kò gbà tó ṣe níbi tí ń tọ́ sí bàrùn rẹ jẹ́ bí ò ní ìkábára alákìnìjọba alákọ̀ọ́kọ́ tó tí a rí lẹ́yìn ìkábára alákọ̀ọ́kọ́ àwọn tó wá kù ǹjẹ́ dandan la gbọ́dọ̀ máa wá wí àwọn èyí ò làwọn àlùfáà láti ọjọ́ tí ó ti pẹ́ àwọn tí wàá máa ń fà yóò mára wọn lọ́wọ́ àmọ́ ètò lágbára jù wọn ni páwọn kan ni wọ́n gbà pé gbogbo tàkìbírọ̀ yìí bábú òrera ti gbà wá fún wa yìí gbogbo ẹ̀rọ làgbọ̀dọ̀ máa ń lórí mi tí màmú bá ti ń wí tiẹ̀ àwa bá ń bẹ lẹ́yìn ìmáàmù àwa ló máa ṣe kí ni àmọ̀ gbèsè wa bí màmú bá ti ń sọ làwa ló máa ṣe kí ni àwọn ni wọ́n sọ àmọ́ àwọn tó pọ̀ nínú àwọn àlùfáà àwọn gbà pé gbogbo àwọn tẹ̀pìrọ́tì lè jẹ́ káàlì yìí àwọn gbà pé súnà ni mùsàhábà sì ni pé kéèyàn bá wí tó bá ṣe ó tó gbalada bó ṣe ẹni tí ò bá sì ṣe náà kò ní ṣe kí ni ẹ kò ní jìyà àmọ́ ládàá táwọn tó ṣe gbà kò ní bá wọn kò ní bá wọn gbà. ọ̀nà àwọn tó gbà pé àfikà ṣe yìí wọ́n tún mú ọ̀rọ̀ kan náà wá. hadisi Khalad ibn Rafi' Khalad ibn aha gbogbo alamọ ń gbọ́tàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àlùmọ̀ṣẹ́ ìṣọ̀lá ta òye bá wà fà padà ń ṣe wà láti títí àbámọ̀mọ̀ gbogbo lòun fún mọ́tò bí tàbí là ń sọ̀rọ̀ pa ẹ̀. àbámọ̀ sọ pé àlùmọ́ ti kú fi sọ̀lá rẹ̀. sẹ́kọ̀ọ́ bá làlá àbàtò sọ àlẹ́ bẹ̀rẹ̀ sọ ìmọ̀ ìrọ̀ fún ọ̀hún wọn wí ọ̀rọ̀ yìí wọ́n sì dọ̀tà bá rẹ̀ sí alimá muhammad ibn idris muhammad ibn idris ash-shafi'i rahimahullah rahmatan wa asi'a wa jami'a ulama al wọ́n ní sáfìyí sọ bẹ́ẹ̀ pé a máa máa gbogbo alimusi sọ̀láta nítorí alimusi sọ̀láta ni pé ẹni tó ṣàìdásímù rẹ̀ tó tí ò kírun dáadáa ẹni àbá máa pè bá òun kíkà dẹ̀fẹ́ ọmọ lu alimusi ó fi sọ̀láta ẹni tó ṣe mistake nígbà tí ó ń kírun àmọ́ tí ló fà ní pé hadith yẹn nǹkan ńlá lọ́dọ̀ kọ̀ọ̀kan ha ọgọ́rọ̀ nǹkan làwọn àfáà náà fi àdìsí yẹn túnṣe inú ọ̀rọ̀ wọn ọgọ́rọ̀ kan làwọn àfa náà fi àdìsí yẹn mú dájọ́ rẹ̀ wá lórí ọ̀rọ̀ wọn kí ló dé orí bẹ́ẹ̀ ni pé kọláàbí bí nàá wọ́n fẹ̀ka sí náà lọ́wọ́ tó fi sọ̀lá ti yìí ń jó wọ mọ́sálásí ó kírun ni ìgbówó adé tó kírun ó wá lọ bí sáà nàbí jòkó ó wá sálábà sáà nàbí sallallahu alaihi wasallam ìgbówó sálábà sáà nàbí ànábì wa ni ẹ̀rẹ̀ àtàlẹ́ fa innaka lam tusalli anábì lè kírun torí bọ́ ti wá ọ̀ kírun ìtọ́ kírun ọ̀sẹ̀ báyìí lè kírun ọkùnrin bá tún lọ nígbà tí ó tún lọ tó bá tún ṣe ṣe ṣe ṣe ó kì í tán nígbà tí ó ti kì í tán ó bá tún lọ bá ànábì ànábì jòkó sí sàlámù alaykum ya rasulullah ànábì dáhùn sàlámù àti ànábì ní ẹ̀rìjẹ́ ìbásàlẹ̀ padà lọ kírun fa ẹnaka fa ẹnaka lọ tó sọlẹ ọyẹ ọyẹ kírun o àyè kí tu kírun báyìí náà ọyẹ kí o ọlọ́ba tó bọ́ bẹ́ẹ̀ ojú kí yóò ti kì í náà ojú padà wá salamu aleykum ya rasulallah aleykum salaam wa rahmatulah ẹ̀jẹ̀ kasalẹ̀ fa ẹnaka lọ́n tó sọlẹ̀ lè kírun o tòrọ̀ ti kírun ọ̀sẹ̀ lójú àná yà lọ́lẹ̀ láàpọ̀ ṣẹ̀nà ọ̀rọ̀ ìrọ̀hà tẹ̀lé abánimọ̀ padà lọ ẹ̀rẹ̀ wá ní ilé kí wá ìrọ̀rùn ẹ̀yìn máa ń wò yí kí ju bí mo ti ń kì í lọ. fàlẹ́mì ya Rasulullah ni mà alámàkàlá ọ̀ fàlẹ́mì ni mà alámàkàlá ya Rasulullah. ẹ̀rọ anábì nínú mọ̀tọ́lọ̀ fún ọ ọ̀yà àti màmídàkùn ìdí òjíṣẹ́ ọlọ́run anábì wa ń kọ́ lẹ́kọ̀ọ́ ìjọ náà. àwọn àlùfáà wa pé ẹjẹ́ àwo bá ànábì ti kọ́ tìrìgbẹ́gbà náà lẹ́bi ṣàlàyé tó àlẹ́bi wa sọ pé innahu la tatimmu salatun li ahadin minan nas hatta yatawadda ó ti bẹ̀rẹ̀ rẹ̀. anábìlẹ̀ àkọ́kọ́ ni pé inú ẹnìkan kan ò tí ì lé lóhun rí òun kí kó wá jẹ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ ọlọ́run àti ìgbà tó bá kọ́kọ́ kó bẹ̀rẹ̀ pẹ̀lú kó ṣàlùwàlá. tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fayad'u alwudu'a yóò ó sì àlàlà rẹ̀ dáadáa thumma yukabbiru Allah wa yusni alayhi yóò wá yin ọlọ́run yóò yọ ọlọ́run yín nítorí àwọn àdéyàtọ̀ lè ṣe fáà wa yaqra bima tayassara min al-Qur'an yóò ké tó ọlọ́run náà al yóò ké fàájì àti tó bá wù thumma yóò wá sọ pé Allahu akbar ẹgbẹ́ tó bá rúkà láwà fún gbogbo àwọn oríkèéríkèé ara rẹ̀ yóò fi padà sípò thumma yaqul yóò wá tún sọ pé sami Allahu liman hamida hatta yastawiya qa'iman ìjọ gidi ló padà thumma yaqul yóò tún wá sọ yí pé Allahu akbar yóò ṣe Allahu akbar thumma yasjud yóò wá forí kan rẹ̀ hatta tatma'inna mafasilu tí gbogbo oríkèéríkèé ara rẹ̀ náà fi farabalẹ̀ mẹ́ pẹ̀lú rẹ̀ thumma yaqulu Allahu akbar yóò tún wá sọ pé Allahu akbar ọ̀yẹ́rùfà ìrọ̀sáwú hátà yẹ̀sẹ́wù ya kàìdà yóò tún kórí dìde tí yóò tún ìjòkó túnmọ̀ yẹ kú yóò tún wá sọ pé Allahu akbar túnmọ̀ yẹ sùdù yóò tún wá boríkalẹ̀ hátà tẹ̀tìmọ̀ iná mafà sílò tí gbogbo oríkèríkè ara rẹ̀ ó fi padà túnmọ̀ yẹ̀rùfà ìrọ̀sá yóò tún wá gbórí dìde fayukakir yóò sọ pé Allahu akbar ìrà fa'ala dhalik alábìnrin tó bá ṣe ní eléyìí akọ̀dìtà mọ̀sálátù irun rẹ̀ ti pinnu فإذا فعل ذلك فقد تمت صلاته ẹ̀dàkùn ẹ̀wù ẹ̀rì ewu gbogbo àwọn àyè yìí a ń rí Allahu Akbar àbá àmọ́ rí ilẹ̀ làwọn afáàtì mo pé ẹ̀wù ọmọdé àfọ̀rọ̀ dandan ní o ní táwọn tó ti ń dandan ní ìlú àmọ́jọmọ́ àwa ni táwọn olùmọ̀ pé káwọn àbá ti ya pẹ̀lú báyìí ìwọ dúró bí tó ti di bá rí tó bá dandan ní ìwọ ti yìí ẹ ọ̀npàládà náà ni òkú ní gbẹ̀sẹ̀ àbábọ̀ ọba lọ rèé wí kó wáyé pé gbà wá déwájú náà wájẹ́ dandan wọ́n lè mọ́ gbẹ̀sẹ̀ pé fẹ́ẹ́ ló kọ́ lọ lò àmọ́ ládẹ́ yọ ọ̀kan péré náà gbà wọ́n bá lọ yìí fẹ́ẹ́ jẹ́ pé òye ká mọ̀ ṣe ó ti yẹ ká mọ bára ọ̀sẹ̀ láàbò báwọn náà àbá àtìmọ́ ní ti wá lójú òkòrò pé ká mọ wá bá ti mọ̀ ṣe al-khuruj min al-khilaf bóun láti lè firi kó bì yapa inú àwọn àfa ó rẹ̀ pé ọ̀nà táàbì firi yẹn á ti satisfy both sides ọlọ́pọ̀ sàfihàn ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ẹjá tó káàdì tó bọ̀tọ́ rẹ̀ Abdullah òun عن مطرف بن عبد الله قال صليت انا وعمران بن حسين خلف علي بن ابي طالب فكان اذا سجد كبر واذا رفع راسه كبر واذا نهض من الركعتين كبر فلما قضى الصلاه اخذ بيد عمران بن حسين فقال وقال وقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم طيب هو يوم تعالي نوتو تعالي لك كشي عبد الرزاق يا الحسن هذا ديكو ثانوي موسى يا طيب آه، ثانوي كنا وبيهدي تاكو ها ها ó ní láti irọ́ o èyí ni èyí ìlú ní mo ní wọ́n lọ́dọ̀ ti pẹ́ lọ́wọ́ wọ́n fi bí ibi láti lè rẹ̀kọ́ tí pẹ́ẹ́lẹ̀ sọ óò ẹ̀ sábà lọ́wọ́ àti báyìí ha ní wí ìgbọ́ nínú wọ́ wọ́n ní ọlọ́rin ní ìgbọ́ náà wí náà ṣe bí bá rí ṣe lọ́jọ́ ìdáná ẹ̀mọ̀ gbáriwo rẹ̀ ní bá ṣe gbogbo kí lọ wí abáyé báwọn mú nǹkan kí wọ́n lọ wà bẹ́rẹ̀ sáà náà ẹ̀yà ìdìbò. ọ̀yẹ̀ ọ̀rọ̀ àwọn ilé ìdìbò ah. ọmọ ìlú àná kan jẹ ọmọ ìlú ó lè dìbò láàrin wọn yàrá nígbọ̀n kankan láwùjọ ọlá àti bá. sọ́yìn mutari ibn abdullah radiyallahu ta'ala anhu. wà á lè sàhábà tí bátìrì bá ti lò ní mọ̀ṣíbà wọ́n rú níbẹ̀ wọ́n bátìrì ti lò tí bátìrì bá ti lò ní mọ̀ṣíbà ẹgbẹ́ ti hó ẹlọ́wọ́ bá ti. مطرف بن عبد الله رضي الله تعالى عنه رحمه الله رحمة واسعة أن صليت أنا وعمران ابن ابن من؟ ẹ̀sọ̀gbẹ́tí wà síwájú ibn man ibn hussein radiyallahu ta'ala anhu àni sahaba tajma'in akọ́rí fúlùwà àti imran ibn hussein àwọn jọ kírun níwà ní imran ibn hussein sahabi annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn wá jọ kírun lẹ́yìn ali ibn abi talib radiyallahu ta'ala anhu wa àni sahaba tajma'in fàkádà ìdá sajad ó ní àwọn àríkẹ́ àlí tó bá fi lè ti bẹ́ forí kalẹ̀ báyìí kábà yóò ṣe kí ni jama inshallah akpa wà ìdá rọ́fà tó bá dẹ̀ ti bẹ́ gbọ́ ní ìdè kí ni yóò ṣe kábà inshallah akpa wà ìdá náà dọ̀ nínú rak'atayn tó bá ti bẹ́ dìde láti ibi rákà méjì àkọ́kọ́ tó bẹ́ lọ sóyè kí ni yóò ṣe kábà àdúrà lọ́mọ kọ́dọ̀ parí rẹ̀ parí rẹ̀ tí kí ní akọ̀dà bí yé dí ìmúránù hussein ní ìmúránù hussein wá dí òun lọ́wọ́ mú báyìí dí òun lọ́wọ́ mú wá ń sọ pé eléyìí sì ti jẹ́ ìrántí eléyìí ti ń wí àlébìnrin àbìtàn eléyìí sì ti jẹ́ ìrántí sọ̀láàtà Muhammadin sallallahu alaihi wasallam ìrún ah! tá ànábì máa ń kí fún wa ó jẹ́ ìrántí ẹ̀lẹ́yìn àwòkọ́l wọ́n dàbí ká ní tó wí ni pé sọ̀làbínà sọ̀láàtà Muhammadin sallallahu alaihi wasallam ìrún ah! tá àlìkí fún wa yìí irú ìrún tá ànábì máa ń kí gbàgbà bẹ́lẹ̀ yẹn صلى الله عليه وسلم ورضي الله تعالى عن الصحابة طيب هنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين àríkò náà ń ṣe Allahu Akbar ní àwọn àwọn àyíkọ̀ kan ìyẹn bí wọ́n ń jẹ́rìí fún takbiratu al-intiqal pé à ń kábàrà láàyè kan bọ́ sí ibì kan Ah, a ní tó bí ìṣẹ̀lẹ̀ yìí ìrún tí àlékì ẹni láwọn àsìkò yẹn àwọn kan ti bá ọ̀rọ̀ tí wọ́n débi pé wọ́n ń ṣàwọn takbiratul intiqal nígbà tó di àwọn àsìkò kan àtàkì làwọn Banu Umayya wọ́n wá ń ṣàwọn takbiratul intiqal a ní ìgbà táàlì tí ò ló jẹ́ kí Imran ibn Hussein ló jẹ́ kó pàṣẹ kọ́mẹ́ntì pé kí nítorí táwọn èèyàn filẹ̀ yìí tó ó ti wá ń di nǹkan mọ́ wọn lára ọmọ ìwúlẹ̀ mọ́ kábàrà bọ̀ kókàn rùkú náà ni kókàn dìde náà ni bó ṣe wá rí táàlì kí lọ́wọ́ ni ẹ wá ní ah! zakaro ni ẹni gbọ́dọ̀ tó lòlù ah! eléyìí tí ìran mi létí ìran ta ló pé ìran sọlá àti Muhammad ní sọlá ó lọ sáwọn èèyàn ti fi kíní yẹn lẹ̀ ìyẹn láàfin máa rí pé yóò máa ṣẹlẹ̀ táwọn èèyàn bá ti ń fi nǹkan kan tó dófin ọlọ́run tàlẹ́rì ilẹ̀ tí a gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ máa yí padà kó lè má lọ máwọn èèyàn lọ́wọ́ ìlú amáṣá fún wa ní agbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ká kó máa ṣàjẹ́ kó yé wa. bára bíi tìlẹ́ẹ̀jì dámúwáyìí lẹ́yìn fáyidà tá a múlẹ̀ kan bíi tàbí tàbí ìrọ̀lẹ́ àtúnwá á mú fáyidà mi pé ìsìláàmù wa ẹ̀sìn ẹ́fídẹ́ǹsì ni ẹ̀rí ẹlòmíín bẹ̀rẹ̀ sí kírun láti ọjọ́ yìí ó kàn rà mọ́ sí Allahu Akbar Allahu Akbar kò mọ̀ bóyá lẹ́fídẹ́ǹsì láti náà Al-Qur'ani àbí láti náà àdẹ́gbà Muhammad ó gbàrò pé àwọn èèyàn ó ló bí àwọn tá a náà sọ lọ́rọ̀ lẹ́ẹ̀kan pé àgbà bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ ló lẹ́fídẹ́ǹsì ṣùgbọ́n kan tó lè máa ṣẹlẹ̀ rèé kí tí ò wọ́n sọ pé kò yẹ lòmíì ọlọ́ni máa bẹ́nu ọ̀rọ̀ ìsìláàmù kó mọ ìyé wọ̀ àti pọ́sìn but kò túbọ̀ sí gbogbo èèyàn ní kò yé so yí tí ò bá yé wọ dúró lẹ́nu mọ pé kí ni yóò ti yé wọ kọmọ wa wá bò yóò ti yé ọ bò lọ ti kẹ́kọ̀ọ́ bò lọ ti lágbòye rẹ̀ wọ́n kó tó rí àyè wọ tí wọ́n wá ní kọ̀ sí òsì èwo pẹ̀lú fẹ̀lú tiẹ̀ ọlọ́dà kò má sí wa lọ́nà wọn ọlọ́mọ ti wá ní onífẹ̀ẹ́ náà kó sàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa ibi là ń dúró lé ní a ti gba ìbéèrè tó dé àsìkò wà ní àwọn ìrìn lé ní díẹ̀ díẹ̀ báyìí abiluwa wa liman nahi wa karamihi izihi wa falle an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' صلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك الله وبحمدك شاء الله لا اله الا انت استغفرك واتوب هذا السؤال هذا السؤال طيب تفضل عليكم السلام ورحمة الله وبركاته ṣe rúkúnù sọ́lá ní tóun nìkan náà ni àbí àwọn orúkún sọ láti yẹn oríṣi mélòó ló pín sí. sáì àwọn arkanu sọlá ń jẹ́ ìdájọ́ orígun lórí ìrun wọ́n ní aṣàlàyé rẹ̀ pẹ̀lú takbiratul ihram yíò ní kábàárà lákòókò ìlara rúkúnù sọ̀lá ni àwọn aníṣòwò nìkan ni àbí ojú ẹyọ kan lọ Ah, àwọn àrùkánù sọlá ojú ẹyọ kan lọ kìí ṣe ẹyọ kan mọ àmọ́ dájọ́ tá a gbé fún takbiratul ihram lẹ́ẹ̀kan takbiratul ihram nìkan lórí ìdájọ́ ẹ̀pá ní takbiratul ihram kéyìn ò bá fi lè ṣe é lórí irun ọgbàgbé ni o abo màmá ni o kí ló ṣẹlẹ̀ jọmọ́ irun ẹ ti wó completely unlike Eh, àwọn àrkánù tó kù àwọn àrkánù tó kù bí ráàtù suratul fatiha ruknun min arkani sọ́lá arrukọ́ ruknun min arkani sọ́lá asujud arrafu minhu ruknun min arkani sọ́lá katuwa eh, àtúwà níìnà yóò ní pé ká dúó dáadáa lẹ́yìn tá a bá rúkú tán ká sinmi rukunun min arkani sọ̀rọ̀ asujud rukunun min arkani sọ̀rọ̀ àwọn tá à ń kà lẹ́yìn kí ni ìdájọ́ wọn bẹ́ẹ̀ wà ní takbiratul ihram tó tó wáyé pé takbiratul ihram mi ló bọ́ fún yàn odidi ìrun ti bọ́ lódìdí ìrun ti wó lódìdí àmọ́ ká nígbà téèyàn ń kírun láti hàlè yòówá náà ti ké odidi irun òwò completely àmọ́ rọ́kà àti rúkúnù yẹn ti bọ́ ó ṣe kí ni rọ́kà yẹn ti wó rọ́kà yẹn wó but irun irun òwò rọ́kà tá a bá ti rúkú rọ́kà yẹn wó irun òwò rọ́kà tá bá ti sujud rọ́kà yẹn ló wó kírun wo à ń kírun lápèjú rẹ̀ àwọn adébí láfẹ̀lẹ́ kẹta nígbà tá a ṣàtàyà tán níbi láfẹ̀lẹ́ kejì sàkàrí tàṣáhùdì aláṣàlá àpárá dókè àwọn dókè padà báyìí akífáfíà akíṣúra lè ìjẹ́ ká rùkú abágbàgbé akànlọ síbi ṣojú lórí ìṣùjúùdù láwà bí ṣojú rẹ̀ kejì láwà láwà bóyá àwọn jẹ̀mọ́ ìlú wájú subhanallah inú abáàláwà náà fi ah ìmọ̀ ẹ̀rílákẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta orí ìta wà ó ti di nǹkan tí ò sí lára o ní kàtó rákẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta mọ́ wàá mọ ríra rẹ kó o fẹ́ ṣẹ̀ṣẹ̀ dìde lọ rákà ẹlẹ́kẹ̀ẹ́ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sí rákà kẹta wọ́n tún wá sí rákà ìkẹrin so àdéhùn dídé ṣe pé ó lè padà wá fẹ́ kú sí pé rákà márùn-ún ọjọ́ márùn-ún ni ẹyọ ọ̀kan nú ẹ̀ kò ṣe kí ni kò wúlò àbá parí irun àwa yìí sùjúdù sahwi àwa sì forí kan lẹ ìgbàgbé mo rò pé yé báwọn eléyìí tó lékè nínú àwọn àlàyé tí àwọn afa ṣe wallahu ta'ala. wọ́n ní báwo ni ìgbà tẹ́lẹ̀ máa lè ṣèjọ́ sí lórí ìtàn ìṣọ́ pé tí ó bá jẹ́ pé nǹkan ìgbé tó wá àwọn nígbà tá la lè ṣe ìjọsìn lórí nǹkan ìbùsùn wa bí tẹ́gbìn bá ti wá kán sí nǹkan ẹ̀ kánú ẹ̀gbìn yóò lè tó wà wọ́n ìbọ́dá yìí nìkan fáfẹ́ sùn lásán padà náà ìbá padà lóhùn náà nù ẹ̀ka lóhùn náà bá sì lóhùn tán ó ti mọ́ náà nù Allahu ta'ala a ní sẹ́yìn bá fẹ́ dìde láti pété kéèyàn kó lọ́wọ́ kéèyàn di ọwọ́ báyìí àbí kéèyàn sọ ọwọ́ ṣé kí wọ́n bí kúkú báyìí? kéèyàn bá fẹ́ dìde láti ṣojú òkè yàrá ká mọ̀ta kéèsì máwọn ń ṣe àwọn míì ó tẹ̀ báyìí ó léwu ló yẹ kí n ò sí nínú méjèèjì wallahu a'lam ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó pọ̀ nínú àwọn àfáàbí tí wọ́n lọ ni pé ká tẹ́wọ̀ wá báyìí ṣùgbọ́n shaykhuna al-allamah al-muhaddith محمد ناصر الدين محمد ناصر الدين الباني عليه رحمة الله àwọn fi rinlẹ̀ pé a ń dìkú kù ni wọ́n fi ájúnà wọ́n sì lọ mú àdéhùn gàrí ìbù kan wá wọ́n sì gbìyànjú àti jẹ́ ká rí àdéhùn pé kò lálàáfíà aláwọ̀ afá àtọ́jọ́ lùgbà wọn gba kínní lọ́wọ́ wọn ọ̀rọ̀ yẹn sì bí àròyé tó pọ̀ agbo ìmọ̀ láàrin àwọn ọ̀làbàtọ̀lẹ̀ ẹ̀lì ọ̀rọ̀ ní bíkílà tó jẹ̀ wọn obìnrin tó pọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wallahu a'lam èyí tó fojú hàn dáadáa tẹ́lú ṣe pọ̀ lé lórí ò ní pé ká tẹ́ ọwọ́ wa ní kíní nípa ẹ̀rẹ̀ṣẹ̀ báyìí ṣùgbọ́n ṣe ìjẹ́ abáwá rẹ́ni tí ó dì kúkú ó ṣàdádálẹ̀ ó ṣàdádálẹ̀ o ṣé ó ṣèfẹ́ ẹnu ó ṣèfẹ́ ẹnu ìyá àti ìyá pa sáwọn míì ni àwọn tọmọ láwọn ń bá àwọn alùsùn náà jà ọgbọ àmọ́ tó tún gbélé o ó wà dì kúkú báyìí bí ó bá fẹ́ dìde wọ́n ní ọ̀lẹ́kọ̀ọ́ débẹ̀ pé àwọn nǹkan kan bẹ tó gbọmọ bẹ̀ nínú ọ̀rọ̀ ìmọ̀ ká lálàyé tẹ àwọn tó ṣàlàyé rẹ bá ti ò bá kọ̀ọ̀ míǹsì rẹ kéèsì ọ̀tọ̀ nìyó àmọ́ Allahu a'lam èyí tó lékè jùlọ ni pé àkàtẹ̀ pẹ̀rẹ̀sẹ̀ ọláwà. wọ́n ní kí ni ìtumọ̀ bàdí àti kọ̀bù nígbà tí èèyàn bá tẹ̀lé kéèsì lọ́wọ́. wọ́n ní kí ni ìtumọ̀ bàdí àti kọ̀bù àwọn ẹ wà bọ̀ alókè wà yọjú sá ìdílágbà lè rè àbábẹ̀ ṣiṣọ́ kọbùlí wà láti fi kọbùlù ayé ẹ̀kọ́ ni kí ni kọbùlù ìtumọ̀ rẹ̀ ni pé bìfọ́ bàádì ìpìlẹ̀ ní báádù àbí kí ni túmọ̀ báádù àfà ẹgbẹ́ túmọ̀ kọbùlí àti bàádì kò yanjú béèrè wọn ni kò yanjú béèrè wọn ìgbàwò làá máa ń ṣe kọbùlí àti ìgbàwò làá máa ń ṣe bàádì kọbùlí ni pé a da ọ̀ràn kan lórí irun àwa bẹ tán abáduwa bẹ tán ọ̀ràn yẹn a wà lu kọbùlí kọbùlí yẹn wá ni pé tá a bá ti ṣe tàṣáwùdù wa tán kó tó di ká sálámà before sálámà ṣé wọn kọbùlí nù kọbùlí ni pé kọbùlà sálámà before sálámà a wà forí kanlẹ̀ bẹ́ẹ̀ ni ló bàdí ó ní pé a ti dá ọ̀ràn kan lórí irun àwa fẹ́ tán abátiwárí pàṣáwùdù tán a á sálámọ̀ à á ṣẹ̀ṣẹ̀ wá forí kanlẹ̀ after after the sálámọ̀ mo rò pé ó kílẹ̀ báyìí kọ̀bùlínú àti bàbí. ìbéèrè mi ó wàá jáde ńbẹ̀ ń pé ọ̀ràn wo là á mọ̀ dá táàsì fi kọ̀bùlí tán ọ̀ràn wo sì là á dá táàbì fi bàbí tán ṣọ́yì hmm? àwọn àlùfáà wá pín àwọn ọ̀ràn tá a mọ̀ dá wọ́n pín sọ́nà mélòó ọ̀nà mẹ́ta ọ̀nà tá a mọ̀ dá ó lè jẹ́ pa lé ìrún kún bí alọ́rẹ̀ irúkú lẹ́mẹ̀jì alọ́rẹ̀ forí kan rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta alọ́rẹ̀ kíráká márùn-ún kíláàsì ká kíráká mẹ́rin kíláàsì oúnjẹ mọ́ àtìlẹ́rùn kún ọ̀nà kejì yìí ò ní àjìyà àdá ọ̀rọ̀ kejì tá a máa ń dá ó ní anakusan ó ní ká dín kù àwọn àpàrà rántí along the line níbi ó yẹ ká ó yẹ ká kíláàkà mẹ́rin àti mẹ́ta alábátára mọ́ wọ́n ṣẹ̀wá náà wá ní tí a ṣẹ̀wá fi kankan àbí ọkọ̀ dín kù ayé ẹ̀kọ́ ló létà wọ́n ti pa àná wa létí àbí bí òun ziyada ni yóò náà tí mo mú wáyé ziyada ẹ̀jẹ̀ mú nùkú sọ́ọ̀nù tó kílẹ̀ wọn. a kíláàkà lákọ̀ọ́kọ́ látẹ̀lẹ̀ kejì kí ló yẹ ká ṣe àwájòkó akọ̀lọ́ráka ẹlẹ́kẹta àní ilẹ̀ mú wa mọ́ àní mú tàṣáwùdì àtàkáyà wa mọ́ àti kọjá àyè rẹ̀ á mọ̀ lọ a máa ti dìmù kù á san ìtànà báwọn kó di mélòó báyìí kí alákọ̀ọ́kọ́ ká lérun kún kí ẹlẹ́kejì ká dérun pẹ̀lú àpèjúwe tí mo mú wáyé ẹlẹ́kẹta òun wá ṣàkóso àti láti ẹ̀ṣàbù mo nípa dórí irun méjì bàbá ah, a àti ẹlẹ́kẹ̀ ló mú wa ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹ̀ẹ́ta ìkejì tó bá ti mú wa báwọn wọn ni a wà á mú yìí tó kéré jù èwo ló kéré jù ní ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹ̀ẹ́jì là á wà á mọ gbogbo òun wa lé lórí káfí parí òun ọ̀nà di mélòó báyìí ìlérùn kún ìdíròkò ìṣòyè méjì nínú ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo làá fi kọ̀bùlí gbé èwo làá fi bàdí gbé. ẹ sì sà ẹ má bínú ẹ gbà kí ni ẹ má àní ẹ gbà sà ẹ sì jẹ èwo láàbì kọbu nígbé èwo sì láàbì àdégbé àkọ́kọ́ ìdáhùn tó lọ sòòsé ni pé kò sí yìí tá a lè fi kọbu nígbé kò dẹ̀ sí yìí tá a lè fi àdégbé ni wọn lọ. gbogbo ọ̀ràn kọbu nígbé gbogbo ọ̀ràn gbàdí ìyẹn ní báwọn ọ̀ràn kàkálẹ̀ yìí o ẹ̀fà tí láwọn ọ̀ràn kan bẹ kò ní gbogbo àtúnṣe o ìlú ọ̀ràn tó o bá fi tẹ̀síwírọ́tú àlèrò rẹ ó ti bà ó bàjẹ́ lódìdí ni kọ̀bù yóò gbé bàdí ò ṣeré ni bàdí ò gbé <laughs> mo rò pé báyìí so amẹ́nu àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ìtí kọ̀bù yóò gbé kò dẹ̀ sí ìtí bàdí ò gbé ṣùgbọ́n àwọn àfa wa ń fa ẹjọ́ kan mọ́ra wọn lẹ́nu lórí ọ̀rọ̀ ìdájọ́ tó wọ́n fà ẹjọ́ ni pé ó da abátiẹ̀ wá gbà pé méjì gbéra wọn èwo ló wá dáa jù wọ́n wà ní aláàlérùnkún ni kí láti gbé bàdí aláàdírùnkù àbá ń ṣe yìí méjì tó dáa jù ó ní ká fi kọ̀bùlí gbé tó náà ṣe kọ̀bùlí ó gbé mélòó méjì bàdí gbé mélòó méjì wo ni kọ̀bùlí gbé iye méjì dídínrùnkù àbí wá gbé wo àlérùn kún yíta wí iná yíta wí iná according to apá kan nínú àwọn onímọ̀ àwọn mìíràn onímọ̀ àwọn gbé sí opposite ṣùgbọ́n yẹn pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mímọ̀ àti gẹ́gẹ́ bí àwa táwa jẹ́ general muslim káà káàkiri agbo àwa ọlọ́mọ tẹ́wú táwọn àlùfáà ń dáwà lẹ́kọ̀ọ́ níjọ́ àwa bá ti dáná ṣé kọ́ọ̀bù lílọ tètè ṣe é ṣe kọ̀bùlí ọ̀tí yanjú ara rẹ̀ ṣé bá àbí lọ́nà rẹ̀ ṣé bá àbí ọ̀ṣẹ́ kí ni ọ̀yanjú ara rẹ̀ ẹ̀dàkùn kí ní kan tí àpèjúwe tí mo wá lẹ̀ kan kí n kẹrì báyìí ká tó dákẹ́ lórí ìbẹ̀rẹ̀ wọn iṣẹ́ kì í yẹn bá ní lọ́kùsù iṣẹ́ èèyàn kíráká mẹ́ta iṣẹ́ rọ̀ mélòó mẹ́rin ó wá kàkà ayáwó sálámà àwa rán létí ó wá ṣe kí ni ó wá kẹyọ̀ kan àbí èyí wo àwọn àfa ògbé sábẹ́ ó dínú kú o èyí mo gbé síbẹ̀ lẹ́ẹ̀kan mo kó jẹ padà amákẹ́lẹ́ mọ̀ sí mo kó jẹ mo ti tuntun wí wọn à gbé sípò ó ṣe kí ni ipò ó lè rùn kún ló wà sàmọ̀lí ìjókòó tó ṣe àtáyá tó ṣe sálámà tó ṣe kò sì lé ṣùgbọ́n ẹyọ kan tó dín kò sí padà bó wá but àtáyá rẹ̀ eventually yóò padà lé ìjókòó rẹ̀ yóò padà lé sálámà rẹ̀ yóò padà lé àwọn àfáàbí wa gbé sípò ẹni ó lérùn kún wọ́n gbé sípò ẹni tó lè kí n jẹmọ́ tó lérùn kún àmọ́ gbogbo ọ̀ràn tá a bá dánú àwọn ọ̀ràn wọ̀nyí ọ̀bùlí gbé tàbí náà sí kí ni gbogbo ọláwà rẹ̀ màdúrà ajá gbọ́ táwọn ìlú mìíràn yín bọ̀ wà á rí ìsára pé àṣìṣe wáyé níbi náfìlà wọ́n wá ní kò ní kan nílé owó àbẹ́. àṣìṣe níbi náfìlà a lè ṣe tán àbá àti ìtàn náà a lè ṣe a sì lè ṣe bàbí méjì náà láti ń sin náà wọ́n táwọn afá kan máa wí pé ṣé dandan wá lòun náà àbí kì í ṣe dandan àmẹ́jẹ́ mùsùlùmí ta wílẹ̀ kan káwọ́ ó dáàmọ̀ ṣe ṣùjúdù àlàyé àdìdì kan bẹ ìtura Muhammad sallallahu alaihi wa sallam ó lè lè kúlè sáhàwé ẹ̀dàdàn ẹgbẹ́ àwọn jùmùhúr àlè ẹ̀lú àni ìyún náà làá mọ̀ lò so mistake tá a bá tú lórí ìrun a sì forí kọlẹ̀ mélòó méjì Allahu a'lam. ìbéèrè mi pé lórí mùsùlùmí àwọn olùdókòwò sọ̀rọ̀ pẹ̀lú àníyàtò pàrọ̀ àti ìsàkọ́bá láti ìlú látà tí àwọn ilé iṣẹ́ tí ó wà lára olùdókòwò sọ̀rọ̀ àkàbí ká dà níyàn. ká àwọn ọ̀kan bẹ ọ̀tọ̀ ní ṣurutu sọ̀lá ọ̀tọ̀ ní àrùtánù sọ́lá ṣùrútù sọ́lá àdúgbò ní àrùtánù sọ́lá ọ̀tọ̀ ní wàjúbátù sọ́lá ọ̀tọ̀ ní súnánù sọ́lá ṣẹ́rá àwọn ṣùrútù sọ́lá ó ní májẹ̀mú tó ṣe pé báàbá tí ì rí ọ̀ ní kírun bọ́ bá kírun ọ̀tọ̀ra rẹ̀ nínú irú àwọn yóò aṣáàlú àlá ṣàrùtún ìṣòro ti sọ́lá. استقبال القبلة شرط من شروط الصلاة قلت هذا أول دادو لكو دخول الوقت àsìkò òun tó kọ tó ṣe kíni kàtòkì àwọn yóò abẹ́ sí làwọn wà àwọn àwọn yóò abẹ́ ṣòro tó sọ̀rọ̀ àlúwà a ní ìyá ló àwọn tá ń kalẹ̀ yìí ẹ̀ tó dé ibò míì àwọn àfáà mi ò pín èyí tí wọ́n pè sáàrùkù ẹlòmí òpin sínú orúkúnù èyí tí wọ́n pè orúkúnù ẹlòmí òpin sínú wáàdì ó pé yóò ọ̀rọ̀ àwọn ọlọ́mọ kéwú nìyí o ọ̀rọ̀ àwọn oníkiri jọmọ ọlọ́mọ kéwú a máa gbọ́dọ̀ mọ̀ páwọn kàtígórì táwọn àfa àtẹ gbogbo láti lórí ìlú sínú ọ̀tọ̀ làwọn ṣòro ọ̀tọ̀ làwọn arkan díẹ̀ làkàánú ẹlẹ́kan náà ọ̀tọ̀ sí làwọn wàjibà àwọn tó yẹ pé ọ̀ràn yẹn làwọn wọn ṣeré ló bọ́ mọ́ wa lọ́wọ́ lórí ìrun àìwulẹ̀ mọ̀ padà wá mọ́ ọ̀ká ní rúkúnù ló bọ́ mọ́ wa lọ́wọ́ rákà wo bàjẹ́ àmódìdí lápá padà wá ọ̀tọ̀ wá làwọn súnánù sọ́lá àwọn tó yẹ pé bàbá sí lórí ìwà àgbà ládàá ni ọ̀tọ̀ wá làwọn makuruhati sọ́lá àwọn tó yẹ pé àfẹ́ kan ṣe lórí ìrun àtọ̀wá làwọn mọ́bùtò ìlà àti sọ́lá àwọn tó ṣe pé òun máa ń ba ìrun jẹ́ ẹni pé inú kíláàsì láti mọ̀ sí kí láti mọ̀ kọ́ gbọ́n lé ọlọ́wọ́ àlè. ẹni mo sì ń bẹ̀ dáná nù kí ni ìbéèrè náà. tíyẹ̀ méjì lè pa ìrànlẹ́yà àti dáhùn rẹ̀ lánàá àbá ní kẹ́ni náà lọ gbọ́ alcohol tàná àlàyé tó kún kẹ́kẹ́ ó wà ń àmọ́ ní ṣókí èèyàn méjì wọ́n lè dáwùjọ pa ẹran tí ó jẹ́ màlúù ràkúnmí àgbò ògúnfe èèyàn kan ní kí ni ni ó pa a máa fẹ́ dáwò rẹ̀ pé a fẹ́ dáwò rẹ̀ rà á fẹ́ nìkan kí ìṣọ̀tọ̀ tún ní yòó wọ́n lè dá bí wọ́n ṣe pé wọ́n gba aláda ẹran léyà mọ́ wọ́n gba aláda pé wọ́n sànù ẹ̀yìn pé àwọn ọmọ adáwò ẹran fún bàbá wọn àwọn ọmọ kéwú adáwò ẹran fún àfa àwọn ìrẹ́gbẹ́yìn yìí ọlọ́run kó ṣàánú wa lórí bí ẹ̀yin olówó ẹran kankan jẹ́ ìdájọ́jú wa ọlọ́run kó ṣàánú wa lọ́wọ́ sájà wa ló jẹ wọn mọ́. sọ́yìn àwọn jàmá mọ́sálásí wọ́n lè dáwọ́ ẹran fún ìmáàmù wàhálà ṣọ́wárí pé àwọn oníwà ní ládàá ẹran ẹ̀dá dáwọ́ àgbò fún olókàgbò àwọn jàmá wọn mọ àbẹ́ olólùfẹ́ àwọn òkè gbalada tó tọkọ sànú ọmọ ọmọ ìyá rẹ̀ wọlọ ọjọ ara. a ní kí lóòótọ́ ni pé agbọ́dọ̀ ti sábà fẹ́ sàbọ̀ ọ̀rọ̀ àtàǹtẹ̀ agbọ́dọ̀ ti lẹ́ẹ̀mẹ́ta. sábà ń sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ta náà lágbọ́dọ̀ sẹ́sẹ̀ wa náà gẹ́gẹ́ bá a ti ń san ọwọ́ àti gbogbo àwọn àyè orí ni àmọ̀ tó ní ẹ̀sán papọ̀ mọ́ bíi tí. ẹ̀hún náà ni táàpù náà la fi ń fún fi táàpù fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí yóò náà. ṣẹ̀dá àti táàpù fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀rọ kẹ́lìkì ẹ̀yin lẹ́lọ mú táàpù wa a ní ká fọṣẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àbí ẹwà sí táàpù ẹgbẹ́ sí táàpù ní ìsìnkẹ́ fọ ẹsẹ̀ aláwọ̀kọ́ báyìí tẹ̀ fọ́ lọ tó délẹ̀ kí lẹ́sẹ̀ o aláwọ̀kọ́ adúfọ ẹlẹ́kejì náà kí lẹ́sẹ̀ o ẹ̀dà tí mo lọ ẹtúfọ ẹlẹ́kẹta ó kẹ́ mẹ́ta àbí ó kẹ́ mẹ́ta ẹ̀ ó súnmọ́

Eh, insha allah mo lérò bẹ́ẹ̀ ni eh, ẹran léyà màálù ó wọlé yá lóun nìkan mustapha tó ní wọlé yá àyàfà àwọn ẹlòmí ó kàn lọ kàn kankan bí but ipò tó wà ipò ẹran léyà ni àgbò eh, ràkúnmí gbọ ẹnu mọ táwọn àfa ń fà mọ́ra wọn lẹ́nu tí mo ti wá lọ yorùbá nù ọ̀dọ̀ ní káwọn àfọ́ mọ̀ sọ tíra tọ́ní káwọn mọ̀ sọ ẹnu wọn táwọn àfọ́ ń fà mọ́ra wọn lẹ́nu nínú tíra ojú pé nínú màálù àtàgbò àti rànkúmí èwo ló lọ́lá jù kí tó fà wọn lẹ́nu mu máa fa ṣé màálù wọlé yá tó adúwá sọ di wàhálà sí wa lọ́rùn ẹni bá fẹ́ pa màálù báyìí ó sọ pé àdúgbò tó pa àgbò ọ̀nà tí àwọn àwọn bàbá wa ń gbà dáàmọ́ ń pa ẹran tí gbogbo ẹbí tí gbogbo àmọ́ lọ́sẹ̀ dé ní ọ̀nà ìṣègùn lọ́nà màálù bàbá wa máa ń pa àwọn fatuwa gbogbo nígbà yìí náà sọ náà lọ́fún wọn bẹ̀ náà tó bá dìde náà bàbá bá ra màálù tán ó tún wá ra àgbò so àgbò ó wọlé yá màálù ó ṣe kí ni ó gbọ́n ló wọlé yá so kí láàmú ara wa lè mọ̀ sí ọlọ́mọta fún alágbọ̀yọ̀ rọ̀ rẹ̀ àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run bí apàtó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á padà débi gbogbo kìnnìún Allahu ta'ala èyí ò ní kó máa lọ èyí dá lóhùn ló gbọ́ ẹ̀rí o ìwọ bá ti ń yọjú lẹ́nu wa ní ìjọ lọ́dún tó ẹ́ kí ló parẹ́ lọ́yìn ìjòkó tẹ̀ ilé ìkó wà mẹ́ ìbọn yọjú ni ó lè kí ni bá àárí wà ní lọ́júmọ́ mi wọ́n ti lọ́júmọ́ mi níwájú ọpẹ́ mẹ́ kí lọ́ọ̀ lọ́júmọ́ mi àwọn gbọ́ kí ni etí lọ́ fi ń gbọ́rọ̀ bàbá ok náà alẹ́ kùsàrà ok ọlọ́wọ́n ọgbọ́ alọ́ na wọ́n ní sáà lè wọ bàtà sí ọ̀hún àti pé kí ni àwọn ọ̀gá tó lè mú wa láti má lè wọ bàtà sí ọ̀hún. já lè wọ bàtà sí ọ̀hún bẹ́ẹ̀ já lè wọ bàtà sí àwọn kan wo ló lè mú wa má wọ bàtà sí ọ̀hún tí ẹ̀gbẹ́ bá bẹ lábẹ́ bàtà wa àbí káwọ̀ wọnú mọ́ṣáláṣí tán ti lẹ táìsì sí tán ti lẹ rọ́ọ̀bì sí báyìí tí ó máa bí pé tí wọ́n bá wọ̀ yóò fa tẹ́lòmíì ó máa kó ṣuṣu yóò sì fa kó máa ní lára àwọn tó lè mú wa mọ́wọ́ bàtà wọ mọ́ṣáláṣí lélẹ̀ Allahu ta'ala a'lam. ẹni tó sálù àlá ọlọ́mi ìwádìí gbogbo tó yẹ kó dé tó lálù àlá ó ní o yóò tún àlù àlá nù sí kódà tó bá ti kírun tán ló ṣe wàá mọ̀ pé áà ìjìbìjìtẹ̀ ni yóò ní ọmọdé rẹ̀ yóò padà lọ tún àlù àlá nù sí lódìndí kì í nìkan ní bọ̀ mọ́ yóò lọ tún àlù àlá nù sí ní ó di bí ó ṣẹ̀ṣẹ̀ padà wá sí ìrù rẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgbẹ̀yẹ ọlọ́wà. wọ́n ní ìjà ìdí ok wọ́n láwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ kan pé ojú tí olówó màálù kò wọlé ya ìrọ̀ lásán ẹ̀rọ lásán bẹ̀ tó náà ojú tí olówó màálù ṣe kí ni ẹnu táwọn afá kan fà ní pé ṣé àgbò tóun ní o lára àgbò tó ṣe kí ni ìrọ́pọ̀ lára ẹ̀ tánàbí wọn sábà pa ṣó òun ló lọ́lá jù ni àbí màálù òun lẹ́ran láà ẹ̀fẹ́ màálù òun tóbi dáadáa á padà mọ kí ló mú mi mọ lógbó lòun kò ní irun lára àtúnṣe kí ni torí tó bí ara nǹkan tó bí àpàlẹ́ lára wà fáàlù àwọn kan wo ẹran bó ti tó àti ibi tẹ́rùn orin èdè ó jẹ́ kan gbọ́lá fún àwọn ràkúnmí àti àwọn kan wo bí irun ti pọ̀ lára àgbò pẹ̀lú pé bí irun ti pọ̀ lára àgbò láàbì torí di ẹni tí ó pa irú irun tá bá lára àgbò kọ́ lábà lára pẹ̀lú láwọn kan wò yìí náà tún wo pé òun lànàbì mọ́ ń sábà pa àmọ́ kí làlàyé gbogbo ẹ̀ insha Allah ta'ala ọlọ́mọṣá àṣọwájú ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni both Saturday àti Sunday a ti discuss àkàbọ̀ àbọ̀hí àwọn àdájọ́ ìrànlẹ́yà آه، أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته